ẹrù dún ìsàkúnlé. tó bá make any move ẹ pè mí lórí aago kẹjẹ kí. ẹ ṣe thank you àwọn ìtọ́ba dí pẹ̀lú ẹ̀rọ àtà. ọ̀ngọ̀ tẹ́ lè ṣe wèrè ẹ má wọrí. tí mo fẹ́ kẹ́ ẹ ṣe náà nìyẹn. ẹ ṣeun o. Mr. Dila ayé tí yín ti bàjẹ́ ní tiyín ẹ̀yin wèrè ẹ dákun ṣe ẹ gbogbo ẹrù mi ní ààbò tó kù nulẹ̀. kò tún wá gbọ̀ǹkan sọ pé o ti jáde tán wo owó tí mo kọ room to lent bó o pẹ́ jù wọ́n fi ó lẹ́ǹtì mọ́ sórí room to lent. mo ti tẹ́bi sọ́ọ̀kì kan ọ̀dàlẹ́ yẹn kẹ́ẹ̀ fi kọ́ ọ̀dàlẹ́ báyìí kọ́ ẹ dákun kí ni gbogbo kàkà rí yín ná torí ilé tẹ̀ ní àkó nbẹ yìí náà ẹ jogún ẹ̀ ní kí lẹ́ wà bá ẹnì báàgì lẹ́gbẹ́ kọ́rùn bí alájọ yìí ìbàtà iná ní sọ fẹ́ fẹ́ sí láti ìlú èbó ni. Mm, tí ìrìn bá rúrú ẹ̀wọ̀ ọmọ ṣọpẹ́ ni. tíṣẹ̀tì white ló ti di brown yìí se síbẹ̀ lọ dé ìkú náà ni níjọ́ kan wọ́n ju ẹ̀yin náà tàbá yìí o wọ́n sọ yín ta ni wọ́n sọ yín ta ni wọ́n sọ yín nu kòtò wọ́n wà á tilẹ̀kùn wọ́n pè ta ní kun ta ẹ̀yin lẹ̀ sì kún wò sí ẹ̀ sí ní ẹ̀ ní wọ́n lọ jogún. Ah, kò burú. aya owó jóná ajá sá lọ eré. kí lẹ kọ gan-an dẹ́nì kò tí ì kọrí ẹ sọ kí lẹ kọ gan-an kò tí ì kọrí ẹ jogún ilé gbogbo fáìtẹ́ gbẹgẹdẹgẹdẹ ilé náà kọ́sẹ́ lẹ́sìn láti fi bò ilé tọ́wọ́ yẹn náà ló ti báyìí kí ló kí ló kí ló kí ló dà kí ló dà lé ayé yìí tètè má lọ kí mi ò má lọ tó bá lọ bá jẹ́ kínú bí mi máa gun ẹ̀jù eh. máa dáná sọ pé mo ti dé court eh. wọ́n ti mọ̀ mí. Eh, ike lẹmú lọkè ezeko ní wèé láńlọọdù ẹ mọ wọrí mi ó pa àwọn èèyàn wa ni wọn wà bá ń kẹrù èyí tẹ ti já gbèrè láti wọlé. <laughs> wèrè àti òtí ẹ lé ìgbà tó gbọ́ pé láti kóòtù ó lẹ̀ ni kóòtù ẹ lé bí mi lọ máa kó fi bló gba gbogbo orí ẹ jẹ wẹrẹ o mo ok kò sí wèrè ẹ wẹrù ẹ wọ <laughs> oṣì olórí burúkú jákèrú ẹ lọ máa lọ ìfọlọ́sí inú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi. ẹ wo irun yìí ó fàyè gan ni mo sọ pé tọkọ yín bá rí yín ó ti máa fún yín lówó sí i èmi náà rí pẹ̀lú lè ẹ̀gbọ́n àtàrò lèmi náà ti wo mírọ̀ torí pé irun yẹn wà òkè àmọ́ ká má fòrò lẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pátì jẹ̀ta ló ti yẹ kẹ́ mówó yín wá èèyàn tó jẹ̀ làjọ nísìn tó fẹ́ gbàjọ ó ti ń disturb mo jẹ̀ rí pé ẹ̀kún ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí n rọra ṣe ní sùúrù fún àǹtí títí wọ́n jà ṣe náà ní àwọn pé mi kì í ṣe bẹ́ẹ̀ but mo promise ní owó èèyàn ní kọjá rọ̀ bẹ́ẹ̀ ṣe jù ẹ má yẹ kó kọjá rọ̀ kó ní kọjá ẹ má kó yọ lọ ṣe jù. òun ni yóò ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yóò fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ tó bá ń ta ẹni. bá ò bá torí ara ẹni àbádẹ ti torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà ọmọ ìjọba kìí kú this is your mr sabore the one and only alájọ. ìdákọ́ ló ń rọba bẹ́ẹ̀ náà ni ah. ṣùgbọ́n àtọwọ́dá. ẹni tí òòrùn ò pa tí òjò ò pa ebi ló máa pa kú abẹ́ ẹ ló wà nínú ìwé òwe yorùbá. méjì lẹ́fẹ́ dá mélòó mélòó mélòó mélòó lẹ́fẹ́ dá méjì yìí méjì yìí méjì yìí méjì ní ká mark no problem ẹ̀yin ò ní ṣòro. ah ìyá ń bòkì ẹ ní ṣòro. ẹ jọ mo fẹ́ yáwó ah! ẹ lè rówó yá nǹkan yẹn kọ́ tẹ́ kọ̀ fẹ́ ni tí mo fẹ́ fi advice ni pé never worry. when you worry, you worry when you worry you die or you get stroke nobody get out of this life alive èmi ò kì í yàyàn lọ́wọ́. ṣé kò wá sọ́nà tẹ̀lé fi gbà mìíràn lọ́wọ́ báyìí. Ah, ìrànlọ́wọ́ òkè. alájọ iná rèé ẹ dàpọ̀ ẹ̀rọ mi lọ́wọ́. bá ń kó owó láì pariwo sá fún mi thirty thousand. Ah, kí ló dé wàláì wàláì wàláì wọn náà kó di yáyá wa wàláì yáyá wa mi ò ra two thousand mi ò ra thirty thousand rárá. Oh, ọ eh, lè ní thirty thousand. yẹlẹ lórí ara three three thousand. àbókí. Ah, ah, ẹgbẹ̀rún ẹyọ kan èjì mẹ́ta ẹgbẹ̀rún. ẹgbẹ́ mọ̀ sí ilé ayé báyìí kí ló dé tó gbàdúrà pé tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn náà kí wọn náà tó tẹ̀rù ẹni. rárá rárá èmi torí condition tiẹ̀ ni mo fẹ́ fi ra ní Three thousand naira torí kasan tí n de sọ àpè náà ṣì gara aná kwa ìwọ wa sọ pé mi five three thousand no ìwọ mú five thousand wa last. àbókí five thousand ah, ah sọ bẹ́ẹ̀ lọ́n pé n tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọ náà. kó wa kó wa kó wa wọn jà án wọn fà ní okòwò wá kó wùlàjà ah, máa gbẹ wá ní pé kínní kínní èyí lọ́ọ́ pé ẹ bá ti ọ̀rọ̀ owó ni ti ìṣòro kúdí ni o tún kà ni. Ah. mo tiẹ̀ ti ká five thousand bẹ́ẹ̀ gan kó tó kú ìṣọ́bù rẹ̀. Ah, o sí tí o sí bọ tí wọ́n dì yín ni. wọ́n dì ọ ni. ẹ dákun yàjà rẹ ikú nìkan ló lè gbóyè lọ mi àbẹ sí èrè mọtajà dáadáa tàbí ẹtùwà ẹtùwà ẹtùwà ẹtùwà ń kìkiri lẹ. ẹ ṣáà ní sanwó ni. owó kíni owó kíni mo jẹ yìí. tọ́ kẹ́rù sí ẹja ẹ bá dé sọlọ bẹ ọmọ bẹ lọ ọba dé du du dànù ni dùnbù ẹ. ọgbẹ́ni tó bá lọ ṣe yẹn máa fọ́gbọ̀n mẹ́ lọ. ọ̀la ní sẹ́yìn kẹ́yìn ọ̀la ah, ah, yìí. Eh, eh. ọ̀n bẹ́ẹ̀ lọ ọ̀n bẹ́ẹ̀ lọ ẹ̀ ṣàkẹ́rù òsì rẹ̀ eh, fọ́fọ́ ni. mọ́tò gún ẹ̀ ni. ẹ fi lẹ̀.

ṣáà láìkí ibi tí mo gbé ẹ lọ yìí. well i enjoy ara mi it's cool. wọn mo tẹ like àwọn oúnjẹ tí mo jẹ ń bẹ yẹn o it's very nice food mo ti miss àwọn oúnjẹ yẹn. really nǹkan tí máa ń sọ fún ènìyàn pé o ní láti máa wálé gbogbo yín mi ò mọ kó tó máa ń ṣe yín ẹ kò travel ẹ tẹ̀ ní rántí ilé. no na <laughs> ọmọ iṣẹ́ tí mo ń ṣe ni na ìran ìní akínyọ̀lá uk you know èèyàn nígbà tí máa nàìjíríà kò sí kankan nàìjíríà ìjú pé kakọ <coughs> ká wálé tá a bá ti pa owó ká tún. mo tiẹ̀ understand pé kò sí kankan nàìjíríà kan má tiẹ̀ wá lórí bẹ́ẹ̀ nǹkan wà ń bẹ̀ ó kàn ṣáà máa bá wọn manage ẹ̀ but the fact is ibo ló wà gan-an nísìnyí like. Um, mm, right now actually um, mo gbà wálé last time okay. gbà wálé so um, tonight I just feel ká lọ night lọ́dọ̀ mi. What do you think about that? I don't understand. Like past night, past night, kálọ past night. Yeah, yeah. Kò gbé mi I don't understand. No, no. But yeah, what do you mean? Like akọlọ nice time, you know. Kí ni ìtumọ̀ rubbish yìí? Like kó máa sọ pé kí n past night you Iṣẹ́ òkú mi ti wá gbé wá jẹun sí i. Ó dẹ̀ ti wá di past night. Mm -hmm no so for me, kí mi ò understand what you mean. calm down calm. kò má dá kéèyàn máa náìsì. no now, ah, like I call me, me, me. mean haunting. I call ẹnu you call lórí nice time that's all. nice time god má bínú wọ mr nice time move mo fẹ́ What a ní mo fẹ́ bọ́lẹ̀ sẹ́. okay okay okay okay just calm down calm down okay. kí jẹ́ kí n lọ drop ẹ̀ nígbà let me go and drop it. nice time. Okay. ní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó. tún wá jorí ìmàdò àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá tún lọ sáwùjọ tó ń bo ìwé látòkè nílẹ̀ kí mo rán ẹ lọ léèwé fún. ẹ bàbẹ́ gbogbo tó wà níbà yìí eighty thousand ni. ni nǹkan tí wọ́ọ́ ṣírò gbọ̀ báwo ló ṣe ṣí. ìyá mi two two hundred nọ́ńdà wọ́n lè da twenty eight. ìyá mi ra twenty eight ìyẹn jẹ́ five thousand six hundred. ó kù mẹ́ta kó pé ìyá ṣàbí five hundred làwọn ń dá àwọn dá pé. ìyá àṣàbí àṣàbí five five hundred ó dá pé pé thirty ìyẹn jẹ́ thirty thousand. ẹ ìyá mi náà five hundred náà ni àwọn náà ń dá àwọn dá pé. alákọ̀ọ́kọ́ yẹn mo ṣe mistake ni ìyá tó ń dá five hundred yẹn oṣù kan fifteen thousand ló jẹ́ ẹni tó ń dá one thousand lóṣù kan ó jẹ́ thirty ìyẹn jẹ́ thirty thousand mistake mi ta alákọ̀ọ́kọ́ yìí ló dà bẹ́ẹ̀. yàrá mi ná five thousand sàbò. ìyájà ayọ̀ ọmọ alábàáríkà rọra. baba fatai wọn one thousand ni wọn ń dá àwọn lè dá àjọ tí wọn pé. àjẹ ó ah, ah. ah. tiẹ̀ mójú ó mọ́ra. ọbẹ̀ kò yóò lu ni. wọ́n olóògùn okùn gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ kò máa mú eléyìí lọ àdúrà ọbẹ̀ jẹ́ lẹ́ni bí ti bá wùsà ojú rẹ̀ ìjìn pọ̀. Ah, bàbá mi mo fi jọ. Ah, ọmọ tó kójú abẹ́rẹ́ lọ. ju ẹ sí adín àfi bíi bọ́ olú ṣe ń gbẹ́ four fifty thousand. ìmú náà tó wá ṣe gápádà yín gan ni ọjọ́. má dàá lóhùn jàre torí bàbá wa tí wọ́n sọ yẹn wọ́n ò mọ èmi lọ́mọ yìí jọ à ń jẹ́ àwọn grandfather wa. bísíǹnẹ̀sì kan ló yọjú o mo wá wò pé ah, irú bísíǹnẹ̀sì ọ̀gbọ́n yọjú kí ni wọ́n fi lọ owó ni a sì ná sí mo wá wò pé táwọn olè lọ bá tó lè gbowó lẹ́yìn pàmò kí n fẹ́ kí wọ́n á bọ̀ kó o mú owó gidi wá kí n lọ rí fi kojú bísínẹ́sì tó bá yìí parí oṣù kí n dá padà fún ọ. ọ̀rẹ́ yà ó mo ṣe rí ó ti yé mi. kò ti fẹ́ lọ gbàjọ sórí bí mo ṣe wà yìí gbogbo àwọn èèyàn ló mọ̀ mí káàkiri gbogbo àdúgbò yìí wọ́n mọ̀ pé mi ò kì í yáàyàn lówó torí mi ò ń ṣe alájọ tó ń jẹ gbèsè èmi ò sì ń kó owó mi sí báǹkì mo máa ń gbówó mi káàkiri ni fún eléyìí tó wá sọ yìí o ò lè rí owó kankan yá mi ò ń yáyàn lówó. Ah, èmi ò fẹ́ràn jàre ọ̀sẹ̀ ebi ṣẹ́jú mi lè fún ọmọkẹ́ lówó lánàá ọ̀ọ́yá ọ̀bùn ni èlé mo ní ọjà mi ni. ṣé rọmọkẹ́ àdùnbárìn. ẹ ẹ. Ah, torí rọmọkẹ́ àdùnbárìn tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí iye ah, kan tí rọmọkẹ́ yóò fi di ìwọ ò ní. kí ni ó fi di. iye kan tí rọmọkẹ́ fẹ́ fi di bí wọ́n bá yẹ fi lè di ọmọ adé pampasì ni. ọlọ́run mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ní alẹ́ lùtù èmi bó láíláí. ọ̀dẹ̀ pápá sẹ̀ àwọn yàrá wa gbé ẹ̀ka kiri ọ̀la gbé ẹ̀ka kiri. wọ́n jà sí owó ìjọba ìjà sí owó ìjọba láàrín ọlọ́ra gàrí kọ́ wa. Saburi. alájọ iná rẹ̀. Saburi. alájọ iná rẹ̀. Saburi dẹ̀ ti torí ọmọ ṣọ́wà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ah, ah, wọ́n sàn múra sí fàdákàlà ọmọ ìjọba kì kú ọmọ ìjọba kì ṣẹ̀wọ̀n kì ọba bẹ́ẹ̀ náà rí ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dá rọ̀dà ọmọ ìjọba àdẹ̀kẹ̀rẹ̀ wọn fẹ́ kó mọ̀ pé mi ò lè rí gbólẹ̀ kí n torí ẹ̀ bọ̀dẹ̀ ah, láti ìgbà tó ti mọ̀ mí ṣe orí ìwà burúkú àbẹ́yàn burúkú lórí mi sí bóyá o gbọ́ àbórí mi ò ṣèyàn burúkú túnjí dòdà ń wé náà ń ṣèyàn burúkú àti kékeré àti ń bọ̀rẹ̀ wà bọ̀ mú mọ dáadáa ó gbọ́ dáadáa. Uh, inú mi á dùn tó bá lè ṣe nǹkan tó ń fẹ́ látọ̀ ìlú ẹ̀ kó sì nǹkan tó ń fẹ́ náà dùn pé kò báyìí kí ọgbọ́n dẹ̀ ra tó dọ̀ ẹ mú bílíù pé tẹ bá jọ ra ọjà tán tó ní kábàámọ̀ tó mú bílíù pé ìran ṣòwòṣòwò ló ń jèrè lábọ̀ ọjà àìdẹ mo fẹ́ kó mọ̀ pé mo rí lé mo ròde àti tá àti nílé kò sí ẹyọ kan tó ṣókùnkùn sí i so everybody, please please tó bá fún two three chance nígbà ń kó ní regret láti ṣẹlẹ̀ ẹ wo it's not that pé mi ò like Túnjí but ẹ̀yin náà mọ̀ra àwọn ọkùnrin àwọn ló máa sọ pàdégúnlé ni tó bá dẹ̀ tún dọ̀la àwọn aládé òkun ẹ̀rù ń bá èmi o. lóòótọ́ àwa la máa ní adégúnlé ni àwa la tún máa ní kò fún mọ́ tó bá dọ̀la ṣe mo fẹ́ kó mọ̀ pé ilẹ̀ kẹwàá lọ́jà kí Ṣàngó tó tó mọ èrè tì ilẹ̀ kan lórí àtẹ àmọ́ kí ló lára kele tọ̀dọ̀ tiẹ̀ gan kò sẹ́dá tó mọ̀ èmi gùn mọ́ ó yí wọn àtọ̀nà but the only thing I see from him ni pé ó ní ẹ̀rí please people never report you. èmi náà sórí tàbí ṣùgbọ́n but kí n tún ọ̀rọ̀ ṣe ó máa ń bọ̀rọ̀ jẹ. ìlẹ̀kẹ̀ eh, pọ̀ ló jà lóòótọ́ lórí àtẹ àmọ́ tí Ṣàngó túnjọ rẹ̀ mi rí ní alákẹ́ tí gbogbo àtọ́ náà nìkan ló rà I just know pé o lè fẹ́. Yes. I want you to know something that she will never, never regret. So tó Like seriously, I can tell you to so much. I really love you. Tell me you love me too. Hey, just thank please. know, I don't understand you. Like, I really love you. Okay, okay, wait. I, I love you too. Stand up. I no, can't. don't tell me to stand up. I can like I can tell the world that I really love you so much. I love you so much. Okay, I, I love you too. yeah, yeah, yeah. Yo, Andy. Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ọkọ̀ bá mojú aya sí alárinà má láṣẹ níbi tí a dé yìí sí emmanuel láti step ok yeah ṣé wàá Yeah. kan yọkùnrin fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ ó ẹ́ eh, kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ni ẹni bá ti wá fi tí wọ́n fi fi tí wọ́n rántí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ́ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bóun wà ẹkún dùn ó jojú ṣe ló ń bọ̀dọ̀ lọ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ mi láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú. pẹ̀lú gbogbo àtúntúnyàn látara irú ìjọnilójú wo ni o fẹ́ jẹ́ ká ṣe fún un sẹ́rí sàbúrò rẹ ni owó ń bẹ̀rù ẹ̀ bí sẹ̀kẹ̀rẹ̀. irọ́ ni àmọ́ bówó ṣe ń bẹ̀rù rẹ̀ tó kì í fowó bẹ́ẹ̀ ni kankan sí i. kódà kò lè fowó bọ́mọ rẹ̀ sí débi débi àwa tá a jọ rẹ̀ lásán lásán. ṣùgbọ́n tó bá rí irú yìí àtàwọn nǹkan tẹ́ ẹ kó kalẹ̀ yìí ah! owó ọjà lè lọ rẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ni obìnrin pọ̀ obìnrin kan ló lè bọ́ lọ rẹ̀ ẹ sì wá máa wo agbowó rìn kì í gbowó sí báńkì ibi tí wò ọmọ inú ilé ni mo gbowó sí. n wá wò pé tí n bá mú iṣẹ́ rẹ̀ wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá nà fẹ́lẹ́fẹ́lẹ́ ah nǹkan jáde mbẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. Hmm. Hmm. <laughs> kékeré nìyẹn ó ah, ah. hmm. délé ikú ó ń béèrè orí tútù ó ń béèrè orí gbígbẹ wà ọmọ mi wà ọmọ mi <laughs> wà ọmọ tó jókòó ọmọ mi tó ní flavour ẹ ju gbogbo ẹ lọ èmi ò lémi ò bẹ ṣe business o nǹkan tí mi kàn wá fẹ́ jẹ́ kó yé ẹ kò ju wípé tá a bá máa ṣe díò seventy thirty. Ah, ah. ìyára ebí mi lèmi mú ṣe wá fún yín seventy thirty ọ̀pọ̀ ẹ já sí fifty fifty. irọ́ o èmi ò lè ṣe fifty fifty ẹgbẹ́ yín babes. Ah, kò jọ o we need money na money we dey talk abeg you no know where you come. ìwọ fẹ́ràn owó tiẹ̀ o tó o sì kún lẹ́bi aláboyún. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ já sí báyìí ẹ dà kó burú ẹ ẹ já sí ní sixty forty. fẹ́ràn owó o ẹ̀yin babes ṣé ó tẹ́ yín lọ́rùn. ṣe fara mọ́ nǹkan tó sọ. Mm, jẹ́ ká kàn sí ìdààmú ká kàn sí ìdààmú ìjàre owó là ń sọ owó mi nìkan. kíní kan wá lè mú àwọn o ṣé ọmọ tẹ́ ẹ sì tó kalẹ̀ yìí ṣé wọ́n lè ṣiṣẹ́ débi tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ dé tó wọ́n fi jáde pàápàá irú ọmọ tí wọ́n sáyẹ̀nsì tán rẹ̀ àti eléyìí tí stamp apá rẹ̀ yìí. sórí eléyìí tó ń wo yìí tọ́pọ̀ ní stamp lápá yìí iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀ ọmọ mi ó gbé dání ni ṣé wàá rí eléyìí mi kò rí mi ṣọ́ra ajé fún ṣòro yìí bó ṣe ń mí yẹn iṣẹ́ ni ṣé wàá rí eléyìí tó ló kọ̀ nǹkan sí tán yìí tí ọmọ mi bá fún ẹ ní bj bj blow job ló ń jẹ́ bẹ́ẹ̀ màá ti. bẹ́ẹ̀ ni kí sábúrò yìí máa mu ṣàmàjọ kó máa lọ sórí eight ó máa lọ sórí ten lórí twenty títí àwọn mi ẹ dìde ṣọ́ra ajé fún bàbá jẹ́ kó mọ̀ ó yá gbérajà náà ó yá. mo dáná ṣe orí tó yìí mi bẹ́ẹ̀ burú. ṣẹ̀ṣẹ̀ rí sí i. yìí ní ṣẹ́yìn kó máa sanwó báyìí. ẹ wo ibi jẹ́ ibi jẹ́ gbóríyìn sí ọbẹ̀ burú bẹ́ẹ̀ o ah. ẹ jọ jọ. Ah, ah. àbúrò aṣọ wọn fara wọn náà. àwọn ilé ìlú ẹ ṣe fún ẹ ṣe mm, mm, fún mm, ẹ wọlé. ẹgbẹ́ mi sí wọlé ẹgbẹ́ mi sí wọlé. ojú mi orí mi o. ẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣebí ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo ìrẹ̀lẹ̀ dá fẹ́ ni láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba ń ta ìlú. bá ò bá torí ara ẹni àbádẹ tí torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju sí fàdákà lọ ọmọ ìjọba kì í kú ọmọ ìjọba kì í ṣe wọn tó jẹ́ pé ìwọ ni fọwọ́ sí wípé kò wá bá mi nílé torí gbọ́ títí gbogbo wọn ń sàlẹ̀ èmi ni mo rà ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dárọ́dá ọmọ ìjọba àdèkiri mọ̀ ń jẹ. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ni láyé ah, ọ̀hún ní ọ̀ṣọ́gun ní nǹkan tó wá bá sí àwa rí pé èmi náà tó ti wà yìí katapila lọ́wọ́ kìnìún là lọ́wọ́ bọ́ọ̀lì gé lọ́wọ́. ẹ wò ṣé mo ṣe wà yìí kẹ́kẹ́ gbé e lọ sí kẹtù wá gbé mi sílẹ̀ kẹtù wá gbé mi sí àyà lẹ́wù pépé mi ní expect pé mo ìwà ìwà ṣe é. ẹ ẹ gbogbo adébẹ̀yìn máa kọ àkọlé kẹsì ẹ wá bẹ̀rẹ̀ ní pẹ̀lẹ́ ilé ìbọn wọn lè. by the way ṣẹ̀ṣẹ̀ pé ẹ ti gbàgbé báàgì yín sísàlẹ̀. Ah, gbàgbé ẹ̀kẹ́ mi ò lè gbàgbé mo lè gbàgbé ọmọ kí n gbàgbé ìyàwó àmúṣe orí báàgì yẹn inú ẹ̀ ní gbogbo owó àjọ àwọn alájọ tí mo ti gbà ọ̀la ló yẹ kí bẹ̀rẹ̀ sí ní pé fún ọ kọ́ra ẹbí tó wá sọ pé kí n wá ṣe oríire lọ́dọ̀ yìí èmi ò mọ̀ pé bí oríire ló mú mi bọ̀ ibi tí dé bí ayọ̀ mi wà mo ti bọ́ lọ́wọ́ ààyè mo bá ẹ dàbí sọ̀rọ̀ mo ti lọ o mo ti lọ mo lọ lára ẹ. báàgì mi kí ló bèrè náà yé báàgì mi mo gbọ́n torí bí mo lọ́pọ̀ lọ́la àwọn èèyàn ṣe máa ń wò pé ah sàbúrò ìsàbúrò. inú bíríìjì ni mo tọ́jú ẹ̀ sí. fresh one dem ọwá tẹ́ sí ló tẹ gbé nígbà. tọgbìn mi. irú mi tó wà mí owó àwọn àjọ ìdájọ. ẹ wo ẹjọ tó lọ lọ nǹkan tí wọn á rí fún kọ ní this after two ṣé ìfẹ́ rí tẹ́lẹ̀ lóhùn yìí nàbí wọ́n ṣe count. ẹjọ tó wà lẹ́gbẹ̀rẹ̀ lọ. ó ti lọ ti pẹ́ ń pé dákàn mi ẹ̀ gbé kọ́ ọ. gbèsè rẹ o dájújú gbèsè rẹ o. dájúdú owó ti lọ ah, owó ti lọ. ṣáàmà ṣe ya wèrè ni kí ló tẹ̀ náà mi nà ọ́ ẹ ń gbádùn bíbá látàrọ mi mọ́ ń pa ẹ̀ tàbí tó tọ́rọ kọ́bọ̀ tẹ̀ fún mi lẹ́fẹ́ náà mi pa ni àwọn gáàsì tó wọn sáré tẹ́ ní kó fún ní pẹpẹ soup àti ìlú máa gbé máa lọ àwọn tí mo ti fún wọn twelve thousand five lówó yín tẹ́ máa san. yéè yéè yéè yéè. Ah! kí ni ó gbẹ́rú tẹ̀ ń pa ẹ̀ ah, no no no no orí tíátà ni mo mọ̀ ẹ̀ ń ṣe rìhásà ni gbogbo nǹkan tó ń ṣe kókó ní o ẹ máa ní láti máa jà tẹ́ bá rí ẹ fún mi báyìí o. ó tọ́ òun ló ń rí fìtì náà ti yàn iṣẹ́ ti dé iṣẹ́ ti àdákùndùn ah, ah. jù láyé òun dábẹ́ ó ṣe ìyàwó mi yóò padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ní nǹkan dùn mọ́ bóun wà ẹ́kùndùn ó dojú ṣẹ́ lọ́ ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba kìlọ̀ kí ló kàn mí nínú ìgbésẹ̀ wàá rò kalẹ̀ yìí ẹ jẹ́ tán àbíkí lọ́n kórúkọ ẹ̀ ṣé ìwà ni ó mọ̀ pé mo jáde sọ́wọ́ bàbá ẹ ni ó mọ̀ àbí. mo mọ̀ pé ń dájọ́ sọ́wọ́ dáàdì wa bọ̀ tábà tí ẹ bá yín rówó yẹn a máa bá yín wá dáàdì sọ̀kalẹ̀ méjèèjì lè ẹ máa gbà lọ́wọ́. ẹ bó ṣe ń sọ̀rọ̀ bí fóònù tí ò dá mọ́ <laughs> ó dá ẹ ríran wo inú ilé yàá gbóná irú ẹ̀mí bí wọ́n ṣe wà kí sàbúrì gbòó mi rọ sọ fẹ́ kí bàbá òun white ó white it's okay kò yí sí o bẹ́ẹ̀ ṣe wò mí yí agent ni mí o káàkiri nóòrùn la máa ń káàkiri máa di fìlà mi lájọ́ káàkiri mo wá mú owó yẹn mo wá kó oògùn ẹ̀ mọ́ra wọn mo dájọ́ fún sàbúrí sàbúrí gbé yọ wọ́n gbé wọ́n yọ n tó jẹ́ wàá dùn mí ju òun lọ́mọ mi fàtà yìí fàtà ìjà fún gbàdúmọ̀ tí mo fàtà yìí mo fi àjẹ́ máa rẹ̀ lọ léèwé sátà lọ rí bẹ̀rẹ̀ máa dé lórí bẹ́ẹ̀ o máa ra ìwé communication n kò rówó ìwé communication fún fàtà ìgbà yìí wá gbé òtẹ̀mí sálọ ṣùgbọ́n máa jà lóore yìí olóògùn máa bínú tán. bàbá dùn wà nígbà bàbá láńlọ́ọ̀dù ní dùn ilé ẹjọ́ máa ṣe. yanni sókè o máa tẹ́tí ilé agbọ́ tí mo fẹ́ sọ tí bàbá yẹn bá kú èmi ni mo a máa wá wọn a dẹ̀ máa rí wọn. èmi sẹ́rí tó ní òkú ẹ o ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ títí èmi wà ṣó wá rí wọ ṣé bó ṣì rẹwà ni blomblom máa yọ sí gbogbo ojú ẹlẹ́sẹ̀. Ah, mi ò láì blomblom yẹn jọ mi ò láì blomblom yẹn jọ. o láì blomblom ó dáa máa bẹ́ ṣọ̀pọ̀nà pé kí gbogbo fún ẹ kókó jáde. Ah, ah, blood of jesus no matter. jẹ. ṣé bò láì gbólógbólógún ni ṣé ó rí wọn tiẹ tí wọn kò nínú lára lọgọlọgọ ìbá gbé ńlá fún ìwà àgbà tán ẹ wá gbọ́ máa jẹ́ kó yé igbe wọn kì í jẹ gbà lówó ọmọ àlẹ ẹgbà tó bá ní tí kò bàbí ọmọ àlẹ wà máa bínú tó ṣọ̀kú bá yọ náà máa di ṣọ̀kú bẹ́ẹ̀ ṣe kò mí mi máa dé tán ẹgbà. Ah. bàbá rẹ̀ nígbà bàbá bàbá bàbá. ṣùgbọ́n kí bá. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ mi láyé ṣé mo bá bàbá sàbúrò sàbúrò mi ò sí lè. mo mọ̀ pé mi ní báwọn lè olórí burúkú olòṣì wọn wọ́n gbowó tán wọ́n sá lọ àbí owó tó jẹ́ pé bí mo ṣe dá mo fẹ́ fi panú mo gbà àwẹ̀ ni mo fi dánwò tí mi bá gbowó mi lẹ́nu mi ní kúrò bíbá. àti ọkùnrin ṣeré ọmọ bá yín wá wọn ọmọ bá yín wá wòye. kẹrin pé mo bá yín ṣeré ni mi ò bá yín ṣeré o máa gbowó mi kúrò bíbá ìlẹ́yìn lẹ́yìn òkè mò ń bọ̀. bí kókó bá wọn fẹ́ nílẹ̀ fẹ́. Ah, ṣé ti rí ah. mi ìwà ṣeré ń bì báyìí o mo máa gbowó mi tí n bá gbowó mi ní kó bílẹ̀ ni. Ah, ọbẹ̀ ẹ̀wọ̀n àǹtí. ṣé olùkọ́rẹ́ ni mo bá yín ṣe sí owó mi máa gbàlẹ́ tí n bá gbowó mi lè lè fi mi bá yín ṣeré títọ́ rẹ̀ mo dà mo lè dá fóṣù kan six thousand mo lè máa gbà kí tó kúrò bíbá ilé ẹ dá mi lóhùn o. ẹ tètè kẹ́ dá mi lóhùn. ẹni bá ń fi èwúrọ̀ ní sọ́njọ́. báwo bá torí ara ẹni àpàdé ti torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀. wọ́n fún lo owó òwò lẹ fẹ́ gbà nù ah, ṣe fẹ́ gbọ́ kọ́ bọ̀ bá ṣe wà yìí ẹ lè rí gbà sí mọ́ ìtẹ́ tí máa gbà náà lẹ ti gbà ẹ rí kọ́ bọ̀ gbà sí mọ́ ah, ó ṣe ọ́ lẹ́ sọ yẹn lẹ́nu yẹn náà ẹ mọ́ gbọ́ wàhálà tá ṣe ni. Ah, <laughs> pàṣẹ gbogbo wàhálà tí gbogbo ara ń gbóná orí ń gbóná ẹ wo bẹ́ẹ̀ wà yìí kọ́ pọ̀. èmi náà béèrè kọ́bọ̀ lọ yín kò síbi tí wọ́n ti ná kọ́bọ̀ rárá rárá owó gidi owó ńlá ní kẹ́ ẹ gbé jáde ká pẹ́. ṣì ń gbá yẹn lè rí gbà sí bí báyìí ṣì ń gbá yẹn lè rí gbà sí ṣé o kó easy kéèyàn fara lọ ṣiṣẹ́ ni ó easy ó easy tó bá yá yẹ máa kóra yín tẹ máa kóra yín kúrò kúrò. ìyá jẹ́ kí ní ṣe lè dómi rẹ̀ mi sẹ́ẹ̀rẹ́ tí orí sí ọpọlọ rẹ̀ tí mi rí tí mi rí báyìí tí bá fọwọ́ sí fún ẹ lẹ́nu orí ọ̀fọ̀ olúbàdàn orí ọ̀pẹ̀ ọmọgbà náà sọ̀rọ̀ business ọmọgbà náà sọ̀rọ̀ ìyá ayé wọlé kókó wá jàre. Will you shut your trap? kí ni problem yìí ná ẹ ẹ tún ní guts ẹ gbọ́dọ̀lẹ́ ni wá fún kí ni ẹ̀yin wá sí owó mo jẹ ìyá láyé bàbá bàbá bálákùnrin lọ́wọ́ ni ẹ sọ fún mi ṣé àwọn ọmọ mi tí wọ́n gbọ́ lọ síbẹ̀ yẹn mo sanwó àwọn drinks tí wọ́n mu ọtí àti wọ́n sùn mo sanwó ẹ̀ ẹ tún ní dá sísè láti wá sí ilé mi láti máa béèrè owó lọ́wọ́ mi owó kí lẹ́ẹ̀ béèrè lọ́bẹ̀ sọ fún mi. ẹ wá gbàgbé lọ́wọ́ ọ̀gá yín ni ṣe bá sanwó wọn sanwó òtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ náà ni ṣé ẹ ní sanwó òtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ẹ ti gbé kiri. ẹ wẹ má yẹ kí n bínú sí yín ẹ má yẹ kí ṣe kiri má yẹ kí bínú sí yín ni mo sọ fún yín yẹn. ẹ yẹ dákun mọ̀ sí kí bá mi lọ sí bedroom mi lọ bí acid tó wà mẹ́rin. Pass dẹ̀ jẹ́ ìkan yọ. paf náà ni. ẹ dákun bá tẹ̀sí mọ́tò wo ló bàjẹ́ náà. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ́. Thank you but ó kù díẹ̀ káàtó ẹ dẹ̀ fẹ́ kó nílé mẹ́ẹ̀ ẹ sọ fún mi pé òkè ibi báyìí báyìí ni mò ń lọ mo wá ń pe sẹ́ẹ̀tì kò lọ ó tún wá lọ náà ẹ tètè gbé ó dá nǹkan tẹ̀ ṣe ẹ nà. jẹ́ jẹ́ kó olùsọ̀rọ̀ báyìí fún mi ní one good reason tó fi máa sọ sínú ilé mi wọ́n ju orí mú nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ni wọ́n ti ń kádà wá wọ́n ń kọ́bẹ̀ wá wọ́n ń kó gbogbo ẹ̀ wá ṣé nígbà tó máa dá sí ìdílé mi lórí kó tó di pé màá mọ̀ pé màá kúrò nílé mi. ẹ ẹ ṣe sọ náà but bébí náà ṣe wà nílé yẹn ọkàn mi ò balẹ̀ tí bá yàn tó kọlẹ̀ báyìí àyàmí máa là nígbà tá a là sọ but nígbà ìtẹ́ wá wáyé ṣé nígbà ìwà solution kan tó ṣẹlẹ̀. mi rò solution mi tí yóò bá pọ̀ sí láti máa sùn lẹ́yìn ẹ̀gbẹ́ sí ló bá padà payan ẹ ibi ò dẹ̀ lówó tó fi ń sọ gbèsè sórí wọ́n fún mi sọ pé ní kò tẹ́ tí sílẹ̀ bá kò máa gbọ́ mo ṣàkóso gbogbo ẹ̀fẹ̀ ló fún mi lówó tó ní owó yẹn ní sábẹ̀ tó dé kí lọ ìsanwó sukùl kíwọ náà dẹ́ lọ máa gbé lọ́dọ̀ ọ̀gá ẹ̀ owó tó bá dẹ̀ kù lọ́wọ́ mi máa fún ẹ kó má fi máa jẹ kó dẹ̀ máa má ní ìdá rẹ̀ tó ń gbọ́ mi kó tó mo fẹ́ pé solution sí gbogbo problems wa tó wà nílẹ̀ báyìí báyìí mi. ẹ dẹ̀ lérò pé solution ní nǹkan tẹ́ ẹ sọ yìí ó dẹ̀ máa wọ́ọ̀kì báyìí. ẹ wo bẹ́tà jàre sí tọ̀gá mi ò tiẹ̀ lé tó yẹn kò dìgbà tẹ́ bá bá mi lọ síbẹ̀ tó o ti bá ti ṣàlàyé nǹkan tó wà fún ọ̀gá ọ̀gá máa gbà o kò sí wàhálà ọ̀gá jẹun àmọ́ ti pẹ́ díẹ̀ tí mo ti jẹun tí ń lọ bí four hours tí mo ti jẹun mo bá ló jẹun. ó ti jẹun pẹ̀lú ẹni tó yìí wọ́n ajé kò lẹ́nu wọn fún mi ní ọ̀dọ̀ ọ̀gá. ẹ ẹ jíjẹ tó bẹ́tà mo tó fi láìpẹ́ oúnjẹ mi èmi ò lè fi oúnjẹ mi tó ẹja tútù tẹ̀tà lánàá. mo ní tí má ṣe tán máa kọ ni mà. lọ́mú bá rò fún mi jèrè àwọn olè ẹ rò pé mi ní mọ̀. mà ó ń lò lọ́wọ́ ní ìlú tó ń lo báyìí rẹ̀ lọ tó bá ti lò tán máa kọ. bá ti a ṣe tán nìsín kó wá kọ sílẹ̀ kalẹ̀ fún mi. ẹ káàsán mi mi rò pé mo rójú ìrí bí o. ẹ ṣe gan ẹ kú observations àlejò ní níbí lóòótọ́ ìgboro èkó tó lajú sí làwa ti wá àbúrò mi kan tó ń gbé nìbàdàn bí òun ló wá wà tí wàá òkú bá ti lọ síbi iṣẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ ló máa dé òun jẹ́ kí n wà mí. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó. síríìtì kan tiẹ̀ ni ó ń gbé síríìtì ọláòṣègbè kan street nọmba seventeen òun mo wá wá wá nígbà tí mi wàá gẹ̀ẹ́tì ẹ̀ mo ṣe ní kí ọkọ́ di láti dé mi kí n mọ ohun ṣe lọ. ọláòṣègbè kan stíríìtì kẹta sí wa ń bì í lọ́lá òṣèbí kan. stíríìtì kẹta sí bí. Ah, ah. ṣé tẹ́ bá ti bọ́ tá à ń bì í sí tẹ́ bá ti kàn lọ sí apá òsì yín báyìí tẹ́ bá ti ń lọ ẹ máa kọ stíríìtì àkọ́kọ́ ìkejì ìkẹta ìkòhun gangan lọ́lá òṣèbí kan. mo ti wá wá wá mo ti ponú àmọ́ ẹ sọ fún mi ìjáfara léwu abẹ́ èyí ló wà ẹ jẹ́ kí n tètè wá wà wọn lọ. ìgbóhùn gbà ẹ jẹ́ kí n tètè yọjú sílẹ̀ máa pa ẹ̀ ọtí yìí kọ́. ẹ <laughs> má ṣe rẹ má ṣe rẹ má ṣe rẹ ọláwùsùn. ṣáde ṣáde ṣáde ṣáde in fact ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ yes ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ because kò sí wà tó wà pẹ̀lú mi báyìí life máa ń tọ́nà rán. in fact mo wish pé táyé bá parẹ́ anywhere tó bá wà kí n wà pẹ̀lú ẹ̀ even kójú ọ̀run àpáàdì máa pẹ̀lú ẹ̀ ń bẹ̀. gbogbo kọ́ tó ń sùkọ́ lẹ́nu ilé àtàwọn yìí pé bíbá ló ń bọ́ àbí ẹ́ lọ́n bọ́ àti bíbá ló sùkọ́ lọ́tà rẹ̀. ẹ tó wá bá ilé àbí àfi tó wá bá ilé àbí. Ah. kí ló dé ń pariwo china food ah, nígbà jẹ́ family house ni ah. yes na ọkọ ẹ tó máa ń sọ nìyí no wonder ẹ bá ti rí ẹ náà á ti mọ bó ṣe rí but báwo ló ṣe pàdé irú ilé. ìgbà tí mi ò tí ì gbọ́njú tí mo tí ì bí tí mo tí tí mo tí ì mọ àwọn iná wọn náà ló jẹ́ kí n pàdé ọ̀rọ̀ bí ìṣúná yìí. Ṣadé ṣé mọ́tò ló mu ní àbí sáà abọ́fẹ́ kí báwo gbé bàjẹ́ fún ẹ nísìn. ọ̀yá ìdíkò jí ká lọ. síbo wá kí ló tẹ̀ ń ṣe ẹnu ṣó ti fò ká sí mi lọ́wọ́ ni ìwọ kí ní àdá ṣó ti fò ká sí mi no tell me ṣó ti fò ká sí mi lọ́wọ́ ni. ọ̀gbẹ́ni kí ló ń wárí ẹ̀gàn ah! wọ́n má lọ máa fojú fáin báyìí wò mí o ọmọ street lèmi gan o máa kó fún ẹ gidi o gbogbo àdá tó ń ṣe yóò kèmí o àdúró ah, ń wọ́ọ̀rì ẹ. ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ jà ẹ kàn ra bọ́ọ̀sì tàbáyé mo lè yá yín ní gòbí mélòó kan tẹ bá ṣe tán létà kẹwàá fún mi lówó ẹ ṣẹ gbọ́ mọ ń jà níbi o. ṣé o tẹ̀lé ibà ìsìn ni àbí dáṣẹ́wó? lórí ìmọ̀ fúyà láti máa gbé àwọn wáyà àwọn máa tẹ̀wọ́n máa tẹ̀wọ́n. bẹ́ẹ̀ ṣe mọ fún wọn fún owó ní yàrá yín wá mi tẹ́ bá tẹ́tẹ́ kó bọ́ tàbí. bẹ́ẹ̀ mo ní níbà ẹ lọ́kọ̀ ìgbà tó sùn. ẹ wọ ẹ lè já ní ẹ lè já. bí ló wọ ilé mi lè tiwa wọ ìgbà jọ. wọn lọ máa kojú pa ẹgbẹ́ wo mi o. ẹ ló ibi o àyà junior nìyí ẹjọ́ mo ní ìjọ lọ́pàá méjì. bàbá ẹ tí lọ látàtàrọ ni kí ló dé. bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí o èmi ti di olúmọ ẹ̀gbá o kò síbẹ̀ ọkọ tí mo lo, bẹ́ẹ̀ ni mo wà lé ọ̀bá dé ní ti máa sún sí mo wà yìí. ọmọ sọ fún yín pé wọ́n sì ń anyway èmi ń jáde ń tèmi ṣá mo fẹ́ ra nǹkan sálẹ̀ lẹ̀. ẹ ó dàbọ̀ ọdẹ mo ní kẹ bá lọ bí tẹ́ ń lọ tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn á lọ bí kan mo lọ bí tí mo dì í mọ̀. Ọláyínmíká. Ọlá Sukùnmí mi. Thanks so much. I'm more than grateful. Thank God ó yẹ kí bẹ́ẹ̀ bọ́lẹ̀ ni but ọ̀nà méjì. Hmm, èmi gan ti ẹni sọ pé kó bá mi bọ́lẹ̀ ìwọ náà lọ bá bèbí títí ẹ torí mi náà ti wà pẹ̀lú bèbí tèmi náà ní bíbá yìí. Ah, arẹwà no problem bọ́lá máa pàdé bá. ẹ eh, jẹ́ ká hook up ní six. six six six Okay club àbí. of course ah níbi méjì tá a ti máa pàdé. a ṣe jẹ́ ká lọ sí mall club ní first start. no no mi ò lọ first start kò Ìkẹjà is okay. Ìkẹjà. àbí báwo ìyá àbó ní tẹ̀lé wa. mi ṣe ní tẹ̀lé wa. ẹ dàpọ̀ lọ́dọ̀ tí kìlẹ̀ tó wọlé. ẹ kò sí rere kò sí rẹ̀ ya ó nà ò ṣe ní tẹ̀lé wa yóò lọ nù. ọkùnrin fẹ́. sún kò mí àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa ẹ̀rú báyìí èmi náà ni kò ṣòkù wòwòwò <laughs> èmi ni. why do you dress like this? àti wípé ta lè sọ fún pẹ̀mbọ̀n ìbàdàn ẹ ṣe lérò pé kò lè wá sílé mi bó ṣe wù yín ìgbà tẹ́tí dé sí ṣe ti wọlé. it's okay it's okay it's okay tábà dénúlé a máa sọ̀rọ̀ ogun. àmọ́ ò ṣẹ́ mi nígbà tí wọ́n fi ṣe marriage ó yẹ kó o sọ fún mi wo kó ṣàkúdà yà o àwọn ẹbí ẹ̀ rè ó lẹ́bí gidi àwa rè àṣà gẹ́gẹ́. ẹ̀gbọ́n mi ò tí ì fẹ́ mi ò tí ì níyàwó ìyàwó àfẹ́sọ́nà mi ni ìyàtọ̀ wà nínú ìyàwó àfẹ́sọ́nà àtẹ̀yìn tí ti fẹ́ lóṣù lọ́kà. àwọn àfẹ́sọ́nà ẹ̀ ni kí wàá lórúkọ ìyàwó mi. sọ orúkọ ẹ fún wọn. Kẹ́mi Sọ́lá o. Kẹ́mi Sọ́lá sí kẹmọ ṣe Excellency kẹni kẹmọ ọmọ màmá ẹ ọmọ dada ni ẹ wàá bíṣu wàá bákọ wàá bí wàlẹ wàá bí gbogbo nǹkan wọ́n wò ó mo sì lè ná o bó bá ti ṣe nǹkan kan fún ẹ tí ò dá màá ná màá bá wí bá wí bá wí bá wí kiri ṣe nǹkan kan fún mi. àwo ìyàwó tó bá fẹ́ bá wa ó gbọ́dọ̀ máa mà ọbẹ̀ lásà ẹ̀ ọ̀rúnlá lọ́dọ̀ ọlọ́run lárí àti mọ ọlọ́gbọ̀n èyí tó máa ń wọ̀ jàlàjàlàjàlà òun á ròyìn ẹgbẹ́ ebi ní àbúrò bàbá ẹ̀ àìsóòdì ìtúkọ̀sọ̀ ó ti ẹ̀ sílẹ̀ wọ̀ ọ̀yà wọlé látàárọ̀ oúnjẹ tí bá láìkì ó bàbá ló sè ọ̀dọ́ káwọlé kẹfọ́ sẹ́gbẹ̀rẹ̀ àwọn dáadáa ojú lọ sọ́jà àwọn ìlú máa tẹ àwọn ìlú máa tẹ ṣebí ìwọ̀n ara ẹni ọmọ nílé ayé ń bí tó bá tàṣẹ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹwé ìyá sí àtẹ ò àtẹ àwọn ìlú máa tẹ ó ẹ ẹni tó wọlú tí ò fẹ́ tẹ ó ẹ ṣebí ìwọ̀n ara ẹni ọmọ ó bá tàṣẹ. Stella yóò yí dúró látọ̀ tíkẹ́ẹ̀tì ń bí ẹ̀ ò dẹ̀ gbé kọ́ọ̀lẹ̀. má ká ní pé o lo two minutes sí ni ìsìnkú ọ̀kadà tó gbé wà yẹn tó bá gbé àbá lọ́dọ̀ mama jane for real. ọ̀rẹ́ kó má dárí jì lọ ọmọdé òní mẹ́kọ̀ọ́ jẹ kó má rà lọ́wọ́ òní tọ́ ìfún. kí ni sọ́n fún mi? náà lọ́wọ́ so kí ni next thing báyìí mo fẹ́ dé bank mo fẹ́ pick owó kan ní morning then from there a máa lọ sọ́dọ̀ mama jay mama jay mama jay ló lè ṣe. kí ah, ló dé lóye pé always ẹ̀ mọ̀jú mama jay mama jay ṣé tí ẹ báyìí ti lọ ọ̀dọ̀ mama jay níbi ẹ níwà òkè why not. ọ̀rẹ́ ṣé òun gbọ́kọ̀ tí stella sọ mama jay ó dà pé òun mọ bó ṣe lọ rárá tó bá ṣe fàájì tó ti jẹ pẹpẹ súpù mama jay ò ti jẹ pẹpẹ súpù bá wo àwọn pọ̀ mọ́ ẹ bóyá máa ń ká mọ́ ata fàájì máa máa jẹ èwo ni the best ní táǹtà. jẹ́ kí n buttress nǹkan tí ọ̀rẹ́ mi sọ tó bá ń gbọ́ take it outside kòrèbà take it inside basket ṣó ti rí ẹja mamaje ó dàgbà tí àmì ọ̀tá bá jáde láti inú omi ó máa máa rí báyìí nínú abọ́ báyìí point and kill point and kill tó bá jẹjà mamaje ó ní jẹjà ẹni kankan mọ́ láyé yìí. So kú lọ fi gbé aṣẹ́wó ẹ̀gbọ́n mi wá kú lọ fi gbé aṣẹ́wó débi wípé aṣẹ́wó wá yọ owó mọ́ wọn lára ṣèbí kan tó gbé wọn débàdàn nìyẹn ṣé o bìlí pé ordinarily ẹ̀gbọ́n mi lè sọ pé bóyá àwọn déédéé dánú dùn hmm. fẹ́ máa bọ̀ ní Ìbàdàn nǹkan tó lé wọn lẹ́kọ̀ọ́ tó gbé wọn wá sí Ìbàdàn nìyẹn náà so ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lèmi fẹ́ máa bá sọ̀rọ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ máa advice. ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n ẹni lẹ̀gbọ́n ẹni ọmọ ẹni ò lè burú burú títí tí kálífẹ́ kò bàjẹ́ blood ẹ̀yẹ tó ń wo yìí food and water so wọ́n ní láti máa advice wọn ẹ̀jẹ̀ lẹ̀jẹ̀ so understand ìgbésí i'm fed up absolutely fed up. ẹ ṣe ti wá pọ̀ mọ́ wọn. mi ò pẹ́ anybody o bó ṣe ń ṣe yẹn gan-an ò tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ ronú bí àwọn fẹ́ pé ọ̀rọ̀ kan. Oh, mistake tó máa ń ṣe nìyẹn try kó pọ̀ ọmọ jẹ́ kó ọmọ ọmọ pé ọ̀dọ̀ ẹ lọ wà o lè náà ní pọmọ ọ̀nà kọ́ à. ti ń dúró èèyàn bíi títí wọn yẹn kò ṣọrun. ẹ ló yí wọn dé. ẹ ló bọ̀dá mi. báwo ni iṣẹ́ wa pa. àmúwa òkè sá. so ọ̀dọ̀ yín dáàdì sá wá sí. ẹ ṣáàjọ nítorí ọlọ́mọ ẹ tẹ́ ìgbín ìṣẹ́yìn pẹ̀lú ọmọ ṣẹgbọ́n mo ti wá school bọ̀dá mi ọlọ́run náà ni ọlọ́run ti ṣe. èèyàn tí wọ́n máa fi ọ̀rọ̀ yín dá ẹ̀gbọ́n mi èèyàn máa regret life àdéhùn ìdílé tí ó ti ṣe mọ nǹkan tó right láti ṣe. anytime tó bá ṣáà need assistance má hesitate láti pè ṣùgbọ́n àkí o náà wá ọmọ ẹni tó ń ṣe o rántí ọmọ ẹni tó ń ṣe ṣùgbọ́n àbàwọn kẹ́kẹ́kẹ́kẹ́ o àjọ ẹ̀kọ́ ti ní school àwọn àrísítò ṣe gbogbo káàkiri you need to stay away from all that ṣó ti yẹ. ọ̀dà mi ò yẹ kẹ́ ẹ mọ̀ mi pé mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ mi ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ <laughs> I promise. pé gbogbo ọtí tá a mú bíi látàárọ̀ gbogbo ọtí yẹn tutù wọn kà ọ̀gá yín náà ń bí yìí o tí mo wá wojú ẹ̀yin náà ojú tí yìí náà ojú yẹn náà tutù wọn kà ojú ò lè tutù báyìí kọ́ọ̀tì tutù báyìí kírú àìmọ́ wá wo ojú tó tutù báyìí kíkó kàn wá wà bẹ́ẹ̀ àkọ́dá àkọ́dá ọlọ́run ká béèrè lọ́wọ́ èèyàn. <laughs> ṣé nìkan tí mò ń sọ ni pé tèmi àti yín bá jọ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan papọ̀ sí ibi ìyá ti lọ yàtọ̀ máa ní kọ́ búlọ̀kù gbogbo bí ipa wọ́n búlọ̀kù gbogbo bí ipa àwa pé pàṣọ wá bí àwa bẹ̀rẹ̀ sí ti ṣeré gidi tó máa ṣeré gidi táwọn èèyàn bẹ̀rẹ̀ ah pàṣọ wà lóye wá fọ́gò lọ rẹpẹtẹ advert ni àwọn èèyàn máa fi mọ bí ni wọ́n gbé bo ni pàṣọ ti plate ti fọ́gò wá lọ́dọ̀ yìí ni ibi ìyàwó àwọ̀ apá gan. lọ́rọ̀ kan ẹ lẹ fẹ́ mi. ẹ bá tètè mú ọkọ ẹ bá lè pẹ́ ah, ah, ah, ẹ wọ́n mú ọwọ́ gun ẹsẹ̀ gùn agbágùn ìmúgùn ọrùn gùn òun náà gùn gùn gùn gùn ní ilẹ̀. ọ̀yìn ará èkó dé pẹ̀lú kátikáti nìyẹn jàre. èkó kò sí ọkọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tó wà lẹ́kọ̀ọ́ dà rárá bí ṣe wà yìí mi ilé gbàdúrà kí àwọn ọ̀rẹ́ yẹ àwọn ọmọ kan wà yẹ bẹ́ẹ̀ kí náà ń pè tó bá kó àwọn ọmọ yẹn dé báyìí ẹ̀rù abáyìí kò sọ́mọ gidi lẹ́kọ̀ọ́ ìbàdàn bí gangan lọmọ wa àwọn ọmọ èkó tó gbé emèrè emèrè àwọn ọmọ burúkú ló pọ̀ lẹ́kọ̀ọ́ àjẹ́ wà ń bẹ̀ oṣó wà ń ah bọ̀dé ìbàdàn bí ọmọ tó ní mọ̀ kúrò ọmọ mi lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ báyìí tó bá fẹ́ wọlé báyìí ayé àpọ̀tẹ̀ bàjẹ́ ni àmọ́ níbàdàn bí kò ti gbélé dá mi sọ̀rọ̀ pé ìbàdàn ni màá ti fọ́ ìyàwó. lọ́rọ̀ ẹ̀ wá fẹ́ fẹ́ mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kẹ ọmọ tó fún mi lọ́tí ìdá. Ah, ọtí tí mo ti mu níbẹ̀ yẹn èyí lónìí. èyí tí àwọn tó wà ń bẹ̀ yẹn náà mu ṣí gbogbo ẹ̀ pọ̀. two thousand seven hundred. ó dà bẹ́ẹ̀ àwa fún ọ̀gá ẹ̀ ní ọtí tó mu mẹ́rin ni kò fún ìwọ àti kejì ẹ náà ẹ̀ mú méjì méjì. ẹ wá ṣí gbogbo owó kẹfà gbà. Ah, ẹ wo májèkọ̀ ẹ wo òfin tí ó gùn lára wọn. àwọn ọmọ èèyàn sọ gbogbo lóòótọ́ ọmọ Santa Claus ni wà ń bí o ah, ẹ ṣe gan o. ìdájí jẹ mẹ́ta lẹ ẹ kó bá kó mẹ́ta sí wa. ẹja mẹ́ta bàbá tásọ tún lè yọ kankan ẹ fún ọ fún ọ. bàbá o orí ẹ wá mẹ́ẹ̀kan. ìjà mẹ́ta máa ń lo àwọn ọkọ̀ kan lé bóyá kí n bí àga mi wọ́n á gbé sí bí ẹni lọ́la ìwọ̀n rẹ̀ lọ. ayé ètò fún mi lọ́dọ̀ sí lọ́rùn òde tó fẹ́ ga fún yọ̀ lọ́mọ. Ah, ọlọ́run mi ó ti dé bí àjọ yìí wá. ẹ̀ẹ́dẹ̀ para búburú balẹ̀ kẹsẹ̀ tó ń tọ́. ẹ̀ wọ́n kó ọtí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀gá ẹ̀ wá torí kò dájọ́ ìrọ̀lẹ́ kan máa dá mu ọtí èmi ò jẹja o ifá mi ò jẹja ẹja ṣáwá tútù mo máa ń jẹ gbígbẹ yẹn gan-an ààyè mi. àwọn ìlú máa tẹ oore àwọn ìlú máa tẹ oore ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń tó bá tàsé agẹrẹ ara mi àtẹ àjìyà jẹwé ìyá sí àtẹ o wọ̀lú máa tẹ́ ó eh. ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ́ ó eh. ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà tẹwé ìyá sí àtẹ àtẹ kí ló ń gbé ní ilé kéèyàn ọgbọ́n ẹni ìmọ̀ ara ló ń gbé ní ilé kéèyàn ọgbọ́n ẹni òkété gbàgbé ìgbà sí onílé ayé mi ah, ah, ibi tí mo wà yẹn tó dùn gidigidi gan ni kí lẹ̀ ń sọ tó ń dùn mọ́ ilẹ̀ ìwọ̀n mi ṣé bí bedroom wà lẹ́tẹ̀ máa lọ sùn sí wọ́n yìí ti sùn sí wíwá yìí bó ṣe dá mi padà yìí á dùn á láti mú ńlá tó báyìí bó mú àlá tí láti mú ní jìnnì rárá. ẹ̀gbọ́n mi owó tí mo kó fún ẹ tó fẹ́ bá wa tún jẹnẹrétọ̀ ṣe kí ló tẹ fún. owó yẹn mi ti wá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ mo wá kó mi bóyá ìgbà tí mo kó sápò mo yóò àbí wọ́n yọ ọmọ mi lára. lọ́rọ̀ kan ṣá five thousand ti sọnù ẹ̀gbọ́n kílé tó jẹ́ wípé látọjọ́ tẹ ti kú ẹsẹ̀ yín tẹ ti kú wọnú ilé mi ẹ̀ múnú mi dùn ìbànújẹ́ lẹ̀ nínú ayé mi kí ló dé wáyé ẹ̀gbọ́n mi ṣé wọ́n ràn yín sí mi ni. tukàn àbúsí word fún èmi ẹ̀gbọ́n ẹ ayayayayayaya tukàn mi torí five thousand ìwọ ṣe ń sọ ọ̀rọ̀. ẹ bá mi kó five thousand náà. five thousand ni wọ́n torí sọ̀rọ̀ yìí mo máa ti bàjẹ́ o mo máa tẹ́ mọ ju mi ò dùn bẹ́ẹ̀ o irú lówó ò tẹ ó lówó kàbùkù àmì àti òde òkè mẹ̀sì tọ́pọ̀ ìwọ ń bèrè five thousand lọ́wọ́ mi ah súnkàn mi kò bá bàjẹ́ o. kò bá bàjẹ́ mi ta ni ò bá bàjẹ́. báwo rí màá fún ẹni five thousand naira yín padà. láíláí má fún má fún five thousand kankan kò sí ẹ̀rọ kan tó gbà fún kan tó ti sọ yìí mi ní five thousand mo fẹ́ fún ẹ ìwọ fẹ́ gba five thousand ṣé wọn mọdún àti ìyá fẹ́mi jẹ lórí ẹ ni. irú wàhálà wo lẹ bá ṣe ìyẹn ní kí wọn máa kún mílẹ̀ nínú lé mi ẹ ẹ ṣe wàhálà lórí mi ní kí wọn máa kún mílẹ̀ nínú lé mi. kí wọn tó jẹ èèyàn ìyá fẹ́mi jẹ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ gan ni iyọ̀ ìtọ̀sùn ló fẹ́ gbọ́ ọmọ àti irun tó lọ ra bàtẹ́sẹ̀ kan wá fún bàbá ẹ̀ ní ìtọ̀ ló fẹ́ gbọ́ tó bá ní ká sọ màá sọ àmọ́ kò fi sọ lójú èyí. báwo lè sọ ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ ẹ kọtínú kẹ máa sọ sórí tẹ wáyé yín wá sọ. èmi ń sọ sórí fún kan tó lè sọ ẹ máa kúrò nílé yìí èmi ò kí bá ṣeré èèyàn lójú èèyàn ni níwọ̀n tó yẹ pé ìgbà tí bàbá ẹ bàbá ẹ tó lọ sílé àjò tó fún ìyá ẹ lóyún ó fún ìyá ẹ lóyún ìgbà tí bàbá ẹ fún ìyàn lóyún kò sọ́wọ́ hospital èmi ni mo sọ́wọ́ hospital ìwọ yìí you walk away in my front oh bastard. ìjọ tòrò lọ ẹ má bínú ẹ tèkẹ ẹsẹ náà ẹ jù. àbí obìnrin mi ò bínú mi ò bínú mi ò bínú àbọ̀ máa kókó òrùlé yìí ni. ẹ ò ní bẹ́ẹ̀ níbi kọ̀ọ̀kan tẹ̀ ń lọ ẹ máa wojú ẹ ah torí bí ìwà tó ń wú sí mi ni tí o gbé ìwà tó ń wú sí mi kò sẹ́ni tó lè bá mi sọ ó ń bọ̀ pé mo lágídí máa kọ́ lọ kó ọdún lẹ́bi kó ṣe kúrò láyé. wọ́n lọ rẹ̀ sí gbẹ́jọ́ ẹ kó ti wà kíṣì. Eh, eh, eh, ah, ẹ wá pẹ́ ta bẹ́ẹ̀ ó yẹ kó ti kíṣì. kí lẹ fẹ́ jẹ. ẹ̀bà ẹ̀bà kò ṣe pé mi pa mi o kò má lọ rẹ̀ pé kí ni o àmọ́ torí tiẹ̀. bàbá yín prepare máa ṣe tèmi. o ṣe torí tiẹ̀ ni o kò yẹ pé mi ń pa mí náà o. àwọn ìlú máa tẹ oore àwọn ìlú máa tẹ oore. ẹ fún mi ní eh, brown rice ṣe ní kí ni eh, brown rice packing ẹ fún mi lẹ́yọ̀ kan then kẹ́ fún mi ní pack indomie mẹ́ta milo ṣe milo ńlá ẹ̀ ní ńlá pátápátá ni ẹ fún mi lẹ́yọ̀ kẹ́mi ọmọ ẹ̀dá díẹ̀ tó fẹ́ bá jẹun tán ó tún máa ń náwọn kankan tó yẹ kó ìyàgà irú agbára yìí náà kọ́ mu sí aṣọ ṣọ́ọ̀fì padà papọ̀ náà ni. ẹ wọ ọkọ ẹṣin ní sùúrù náà ẹ ká fèsì kọta wá ra nù máa ra agbára kékeré nìyẹn. ẹ kúmi ní kí ni ẹ kí lórúkọ ẹ good morning no kini hold ti ẹ kini pass ẹ pass méjì. Ibùdó tó bá bí bìbí bá bí yàrá ìdíbi bẹ̀rẹ̀. Ọ̀dùnkùn bá ti dálé ọmọ abúlé ṣe wọ́n mi on behalf of can you see ọ̀fọ̀ máa bulẹ̀ ṣe wọ́n o ti ní mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi èyí ti kí ló snap you see àfi náà ni bromalagically ọmọ abúlé ṣòwò tó bá ti rí gilo sẹ ó yá bèrè tọ́ndà tó bá ti rí tọ́ndà ó yá bèrè bàbá sùlẹ̀mọ́ ọ̀làmàsílẹ̀ you see yéé my African wish in my share rat <laughs> you can see diplomatically of <laughs> like you see can you see the way of. <laughs> ìsí à tó bá ti rí ó yá bèrè kí ló sẹ́ mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi ó jẹ olóṣèlú mi ó jẹ tó fún mi olóṣèlú mi. kí ló ń gbé ní ilé kìí ẹyẹ sì lajú yín lẹ́mẹ̀ yẹn jẹ́ kó máa kẹ́rù yín lọ. sẹ́tílẹ̀ ọmọ ni. ọmọ ìjọba rẹ ẹ wo ìfilẹ̀ ọmọ ìjọba ni jà. wọ́n pe wèrè ní wèrè ní. ó pàpẹ́ ìwúrọ̀ jù lọ kí ni yóò sùkù. ẹni sùn nǹkan tẹ́ ẹ sọ fún mi ń sìn ní pé. bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ìjọba tó ṣe wèrègèrè báyìí náà tó gbé mọ́tò sílẹ̀ tó bá gbé ọmọ ìjọba ni ẹ fi ilẹ̀ ni kárí bó ṣe gbé ọmọ ẹ̀yìn ó ń gbé lọ sókà náà ọmọ ìjọba ni ó ti dà ó ti yé mi. ẹ̀wọ̀n kú kò ní ìyá kò ní bàbá kò sí èèyàn kankan tó ń tẹ̀kẹ̀ wọn tí ẹni tí bá ṣẹlẹ̀ sí báyìí tíjọba bá dé bíi ẹ wo hmm, nǹkan táwọn wí kọ́ máa wí o so bí òun ṣe live live ẹ̀ ní ẹ wo ẹ fi wọ́n lẹ̀. ọmọ ìjọba yín jọ mí lójú <laughs> ọmọ ìjọba ó gbé odidi èèyàn gbé bọ́ǹfìtà bọ́ǹfìtà wèrè gbé bọ́ǹfìtà ìjọba àtọwọ́dá torí àti jẹ àti mú torí àti lu jìbìtì ẹ wáyé wò. àwọ̀lú máa tẹ́ ó àwọ̀lú máa tẹ́ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilẹ̀ ayé mi tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyàjẹwé ìyá sí àtẹ òkú wọ̀lú máa tẹ́ ó ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ́ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tasẹ̀ agẹrẹ ara mi àti ajé àjẹ. ìjọ tí n bá túlẹ̀ tó bá tún bá kọ́sítọ́mà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá rí nǹkan tí mo máa ṣe fún ẹ òun náà fọwọ́ gbẹ́ǹdì táni fọwọ́ gbàǹdì bí ó bá ṣe o má bínú ìjọ tí irú ẹ bá tún ṣẹlẹ̀ lọ ẹ má lé ẹ dànù bíi ni. ẹ má bínú. má bínú. màmá sàbúrí sàbúrí sàbúrí sàbúrí sàbúrí sàbúrí farabalẹ̀ pẹ̀lẹ́ báwo ni ọ̀gá. Ah, nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí àwọn owó kan gbà wọ́n gbà ah, bí mo yẹ gbowó yìí owó yìí mi ò gbọ́dọ̀ ná lẹ́yìn ìyàwó mi ni mo bá ra wá pé gẹ́gẹ́ bí ìṣe mi bẹ́ẹ̀ tiẹ̀ rí lákòókò àbá mi jẹ́ lójoojúmọ́. irọ́ ìdájọ́kọ̀ nílé àwa ni ọkọ̀ ló pọ̀ ilé àwa ni. bí akọ̀dọ̀ gbé koro bá wá kó bẹ̀rẹ̀ sí ní fọ́. èmi ti máa lè fọ́ bí èyí tí mo fẹ́ fọ gbọ̀ngàn ọjọ́kọ́jọ́ tí ọlọ́run bá lè fomi fọ. sàbúrì sàbúrì sàbúrì sàbúrì. Ah. Bímbọ́ wá gbé kinní ìwọlé fún mi. àbáwo ah, ni yóò wá pa. báwo ló yí dáná máa lọ lẹ́sìn. lẹ́sìn ti ya. ìwọ bá mówó wá fọmọ mi kó fi. àbí junior. àánú ẹ nìyẹn sàbúrì. Eh, ah, ah. ìyẹn sàbúrì. sàbúrì sàbúrì. ọ̀kadà ló fẹ́ gbàgbọ́ mẹ́wọ́ mọ́tò. <laughs> bí a kò gbọ́kadà kó lè yá. ẹ gbẹgbẹgbà gbẹgbẹgbà gbẹgbẹgbà sílẹ̀ nọ mi. kò fojú sí o. àmì àwọn yọ step padà sí ẹjọ́ ò ní jọ́ téèyàn kéèyàn máa mọ̀ dáná. Why wù. wájú ṣe báyìí mommy? mọ́mì. ẹ̀gbọ́n mi lóòótọ́ ni mo mọ̀ ṣùgbọ́n inú ẹ̀ṣẹ́ láti understand now mo gbowó àjọ alákọ̀ọ́kọ́ mọ́mì náà gbà lọ́wọ́ mi mo gbowó àjọ ẹlẹ́kejì mọ́mì náà tún gbà lọ́wọ́ mi ẹlẹ́kẹta kò sí ọba ńlá anybody tó lè bá mi sọ̀rọ̀ tí mo máa gbọ́ kò sí nǹkan kan tẹ̀sẹ̀ sọ́gbọ́n tó máa wọ̀ mí létí owó yìí mo fẹ́ fi ra ó dẹ̀ kú mọ̀ pé mọ́mí náà ṣe èèyàn bẹ́ẹ̀ náà ó yẹ kó mọ̀ pé àwọn náà try lórí wa ó ní iye táwọn náà ti ná. ẹ wo lóòótọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ mo understand àmọ́ èmi náà ní life mi láti live now owó yìí mo fẹ́ lọ fi ọ̀dẹ́rà ni mo fẹ́ ṣí shop ẹ wo mi ò lè kó lẹ̀ bọ́sẹ̀ mi ò lè kó try kó gbọ́ tèmi náà máa try kó máa wà considering nígbà míì. yíyá yíyá yíyá ọmọ ìjọba amade o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba sọwọ́dá torí àti àti torí jìbìtì ẹ wáyé. máa ṣọjọ́ bí. ẹ ṣọjọ́ bí ni fàájì wa tó báyìí ah. àti wípé níbo lẹ ti rówó ra ọtí. kò lè yẹ ibi tí alákàn tí wá ti ń ṣe po kò sẹ́ni tó mọ̀. anyway ìròyìn ayọ̀ kan lèmi mú wá fún yín. ìlò. Kẹ́mi Sọ́lá ti lóyún. Ah, ọ̀pẹ̀ lọ. ẹ̀gbọ́n Kẹ́mi Sọ́lá ò lóyún mo ríṣẹ́ fún yín ni. ọ̀rẹ́ mi kan tí ó ń ṣiṣẹ́ ní company tó wà òkè ó ti bá yín rí iṣẹ́ security síbẹ̀ not just security professional security tẹ̀lé máa máa gba owó gidi wọn náà máa bẹ̀rẹ̀ fún yín pẹ̀lú fifty thousand naira. nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn. ṣùgbọ́n mi mọ̀ ẹ́ dáadáa mi mọ̀ ẹ́ dáadáa gbogbo bá mi wá ṣẹ́ báyìí rẹ̀ kó yẹ kó dùn mọ́ ẹnu àmọ́ mo mọ nǹkan tó ń torí ẹ̀ tó pé bó ṣe ń wọlé tó ń dé bá mi tó ń wọlé tó ń dé bá mi tí mo bá yín jẹun àmọ́ tí wọn náà bá ti wá wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí o dídé tó dé bá mi ó yẹ kó rí pé gbogbo nǹkan ló ti ṣéǹjì èmi náà ti ṣéǹjì báyìí bí nàìjíríà ti ṣéǹjì lápapọ̀ èmi ò níṣẹ́ kankan tí mo fẹ́ ṣe níbi tẹ́mi ti rí owó kò yé wọn yóò yé wọn lọ́la o ibi tí ọlọ́run kẹ́mi dé sí èmi ò níṣẹ́ kan tí mo fẹ́ ṣe mọ́ bí mo ṣe wà èmi ti ṣiṣẹ́ sọ̀rùn mo wá gbowó láyé ni ìwọ náà jókòó jẹ́ kó fún ẹ nígò kí wọ́n náà bá mi ṣe fàájì tó bá mi máa tó bí ìjọ mẹ́ta bí ìjọ mẹ́rin màá ti máa wa mọ́tò á jó ẹ lójú <laughs> kò yé wọn. Yo, rí wọn lọ́la ibi tí sáfùrì ti ń ṣe ayé o kò rí yé wọn yóò rí wọn lọ́la alọ́wọ́ bá jẹ ayé ẹ̀yin lẹ mọ̀. àwọn tó jayé lánàá dà wá ti kú wá ti lọ alọ́wọ́ bá jayé ẹ̀yin lẹ mọ̀ àwọn tó jẹ ayé lánàá gà wọ́n ti kú sùkò mi. àwọn ìlú máa tẹ ó he eh. àwọn ìlú máa tẹ ó he eh. ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé. Cow, pepper soup and fancy àwọn ìlú máa tẹ orí ẹ ní àwọn ẹja àrọ á ní tọkí àwọn oríṣiríṣi ìlú èyí tí mo fẹ́ òun ni mo béèrè. ẹ mo ọlọ́run mo dá náà kókò sí káwọ́ pẹpẹ sí bọ̀tà ní àwọn oríṣiríṣi ẹran. ṣíkẹ́ ẹ̀ ní káwọ́ pẹpẹ sí bọ̀tà. kò sí káwọ́ pẹpẹ sí bọ̀tà. ẹ má wọlé sọ̀rọ̀ jẹ́ tó bá ti ní àpapọ̀ ẹ̀rọ ìyá àti wọlé tí ní káwọ́ pẹpẹ sí bọ̀tà. ṣé ká má lọ sí bọ̀tà káwọn ọmọ ọmọ wàrà ló ń gbé ní ilé èdè ọgbọ́n ẹni ẹni ọlọ́run bá ti yọ gbogbo ayé ni ọ̀túnla ọjọ́ mẹ́rin next year next year ọ̀rẹ́ mi ìwé ìwé yorùbá lábẹ́ ha ó ní àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀dúnrún ohun tó ń ṣàbọ̀yàdé báyìí gbogbo aláya ló ń ṣe o gbogbo nǹkan tó bá ti ń ṣe báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe mí mi ò sì fẹ́ rònú fún ẹ ah yà á fáyín àwọn kọ́sítọ́mà bíi mẹ́ta sí márùn-ún náà ti wọ bíbá yìí tó jẹ́ pé cow pepper soup náà ń béèrè lọ́wọ́ mi mi ò dẹ̀ lówó tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ cow pepper soup gbẹ́. ẹlẹ́ran ni ẹ̀ màálù ah, irú bo gangan ni wàá fẹ́ lábì ẹran yìí ṣé tán ni orí ni àbí ibo gangan lẹ́ ti máa bẹ̀rẹ̀ àti pé èlò yìí. tí bá ní mo fẹ́ ra orí màálùú tó da nísìn màá máa ní tó forty thousand naira lọ́wọ́ mọ àwọn èèyàn mi máa ń láìkí ibi igi mú àwọn ẹlòmíì bá ibi ìgbà tí ẹ nǹkan kan. Ah, forty thousand ah, eh, síbẹ̀síbẹ̀ náà mi ò fẹ́ kó máa ronú tó bá pẹ́ orí màálù yìí ni wàhálà ta níbi èmi kò fẹ́ kí bí yìí ó báyìí mo fẹ́ kó máa gbèrú sí kó bẹ̀rẹ̀ sí gbèrú sí ni mo ṣe tán láti bẹ̀ wó ni màálù. sàbúrì sàbúrì. ìyàwó ju ni ọ. sọ wá wò ṣó ti ìgbà wo gangan torí ọ̀rọ̀ orí màálù sí àti sọ ìyẹn ti kúnná lé ní sọ́là orí màálù àdébí àmọ́ ti bí tí mò ń bá ẹ sọ gangan tí máa bẹ̀rẹ̀ sí ní fìbọn yìí képo tí máa máa tọ́pọ̀ sórí Ọbàtálá. wo sàbúrì fi mí lẹ̀ jàre àníkàtẹ ah, ọkọ yanjú torí màálùú tó wà nílẹ̀ iná. bàtà náà a ó ṣe yọnu gbogbo ẹ gbogbo ẹ náà ojú àti imú ni kò ṣe nǹkan tó rí gbé sáré lọ tábàjá àti orí màálùú tán ìgbádùn bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ bíi àsùntánra àsùntánra tẹ̀tẹ̀tẹ̀. His cry for celebration. Let's celebration everybody. Bang ń padà wáyé bá tún padà wá tèmi máa tún padà tẹran máa tẹran là tẹran lówó máa tẹran là tẹran kọ́lé ebi jẹ́ ẹlẹ́dẹ̀ ní àìrísàn ṣe fún ọlápẹ́dé. ọ̀gbẹ́ni àgbàjúmọ̀ sẹ̀. ìfẹ̀yìn ọmọ pọ́lì ń tẹran àwọn ní tíátà ń tẹran. ó ti di òde o ó tíátà ń tẹran. sọ mi pé sàbúrì ó tẹran àyíwá ni. èmi ò lè fẹ́ kọ́ tó ń fọ ẹ̀kọ́ lẹ́wọ̀n nílò wọn nílò wọn. ẹ̀kọ́ máa ń ṣe lọ́kọ́ máa ọmọ ìyá mi a máa bá ṣẹ́ran jẹ́ o látara ọ̀dìdà ni ọmọ máa nílé lélẹ̀ àwọn ń bá ṣẹ́ jẹ́ fún oníṣẹ́ ni ṣíṣe ẹran náà ni sórí náà ni. Thank you ẹ fi lẹjọ máa gbé lọ lẹjọ ń gbẹjọ máa gbé lọ ẹ fi lẹ ẹ fi lẹjọ máa lọ. bàbá ẹ wo bí bàbá ẹ wo bí bàbá ẹ wà tọmọdé bá bẹ̀rù kùkù kò yẹ ká bá o sábà ah, bá ta dùn sọ̀rọ̀ lẹ́ka fura o kọ́ bá gbé lọ bó tọmọ yá yín ni. òwe ló ń pa fọ́ọ̀mù pé àwọn kàkà bọ̀ kọ́ wà láyé táwọn àjọ ẹ ká wá sọ pé mi lẹ́wọ́ àjọ sàká fún tàdúrà yóò ní gbà mo lè yà á ṣe bí ìṣẹ́jú márùn péré màá dẹ̀ gorí ẹran ṣé kí ìyá sì kí máa gbélé lọ. ṣe bí ìṣẹ́jú márùn péré màá dẹ̀ gorí ẹran. àwọn ọ̀dì ní orí ẹran ẹ ti pọ̀ náà. kò sí kó tó máa gbàgbà táyì ń bá pọ̀ lórí ẹran ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àti jẹ àti mú torí àti lu jìbìtì ẹ wáyé ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àti jẹ àti mú torí àti lu jìbìtì ẹ wáyé. àwọ̀lú máa tẹ ó ẹ̀ eh. àwọ̀lú máa tẹ ó ẹ̀. Eh ṣebí ìwọ̀n ara ẹni ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹwé ìyá sí àtẹ ò àtẹ àwọn ìlú máa tẹ ó ẹ ẹni tó wọlú tí ò fẹ́ tẹ ó ẹ ṣebí ìwọ̀n ara ẹni ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà àtẹwé ìyá sí àtẹ àtẹ. kí ló ń gbé ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n ẹni ìmọ̀ ohun ara ló ń gbé ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n ẹni òkété gbàgbé ìbò sí onílé ayé ìmọ̀ ohun ara ló ń gbé ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n ẹni ìgbà tó gbé bá aláàbẹ̀ ìwà káwọn ọmọ ìmọ̀ ohun ara ló ń gbé ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n ẹni àti ìwúlọ́sìn ńlá o ìmọ̀ òun ara ló ń gbé ní ilé kẹ́ ọ̀kan ẹ̀ àti oníkì ńlá ọ̀yà. ó sì ti rọ́pò tó bákan náà ọmọ tó ṣe ìmọ̀ òun ara ló ń gbé ní ilé kẹ́ ọ̀kan ẹ̀ kàkà kéwé àgbọn ó dẹ̀ ilé ló ń lè ìmọ̀ òun ara ló ń gbé ní àgbàlagbà ní mọ́mọ́ ibi tí ó wò sí tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ tẹ́ ẹ bá yàn pa ààyè ó dòkú ìjọba rẹ̀. ìjọba láǹfààní lọ́wọ́ torí wípé mi fẹ́ kí wọ́n sọ àwọn ẹlẹ́ran lẹ́nu ẹlẹ́rìí ṣe ń dín jájà òfò àìsí ìjájà òsì àìjájà ẹbí o ẹ gbọ́ ẹ já àǹfààní ìjọba lọ. bàbá mo wo bí sẹ́rí nǹkan tó dùn èmi jù ni pé kánìkò ṣèwájú mi ló yà wá tó ti wá gbé ẹran ọ̀tọ̀tọ̀ lọ́rọ́ o mátà ọ̀tọ̀ nìyẹn kálẹ̀ níbo ń ṣèwé rẹ bọ̀ ó ti pàdé àwọn ẹ̀ṣẹ̀ wọ́n máa yẹ pé má ṣèwé rẹ débi ṣoré mi ajá white mo gbéra bàjẹ́ kò dá bàbá ẹ̀ máa ẹ̀kún ẹ̀. Ah, ah, ah, ìyá ọlámídé ìyá ọlámídé. ìjọba. promise láti last week òun post mi òun ṣó wà òkè bẹ́ẹ̀. ṣó ti rìn mo ti máa ń sọ fún owó yẹn pọ̀ ní iṣu ìgbà tí mo náwó yẹn mo ń pìyẹ pìyẹ pìyẹ ṣe ìdí rẹ ti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. mama díẹ̀ náà. ẹ jọ ṣé ṣé kò sí. kò sí ọkàn. ẹjọ ṣe mọ arákùnrin. àmọ́ mo mú mo dáadáa. sergeant Ganiu Akorede. Kọ́bra Mákànjọ́lá láti Adéwọ̀n police station. afẹ́rẹ́ ní station. madam. ẹjọ ṣó jáde ni. mo tẹ́ pátá gbọ́ ẹ mọ̀ ọtí lẹ wá mu ni abẹ wá mú mi. mò ń sọ̀rọ̀ mi nìyẹn àbí ẹ́ mo ti máa ń wọ̀ṣọ̀ ojú ẹ̀ máa dẹ̀ ju ẹ lójú máa ju ẹ lójú má wọ̀. bó ṣe rí. no no no no no no gbogbo nǹkan ló ń yí padà báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà gbogbo ẹ̀dá tó bá mọ iṣẹ́ jẹ àmọ́ ìpín ojú ẹ̀ yọ concerning brother Saburi I don't want to hear anything concerning him gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú bọ̀dá Saburi mi ò fẹ́ gbọ́mọ nínú ilé please and please and please don't you ever mention that name in this house anymore. sọkàn mi mo ti try mo fọlọ́ba ṣẹlẹ̀ ọ̀gá ni ṣùgbọ́n tá a bá ń gbéjò ṣe gùn a ṣe máa dáná ẹ̀. àìfàìmọ̀ ká má tinú bọlé please is your brother have mercy on him. àwọn ọlọ́pàá ní àfi tá a bá rí àwọn alápàtà àtúnyẹ bẹẹlí brasaburi so wáyà tó fi lè tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ àwọn alápàtà ká lọ bẹ̀bẹ̀ mo mọ̀ kí ta bá bẹ̀bẹ̀ wọ́n máa wọ́n máa accept apology wa. Nka what are you insinuating? Ìkan tí mo insinuate ni pé kájọ lọ bá àwọn alápàtà yẹn kájọ lọ bẹ̀ ẹ̀gbọ́n ká lọ bẹ̀ wọ́n I believe they will accept our apology. I'm disappointed in you. Why? Kí èmi tẹ̀lé ẹ lọ bí alápàtà. Yeah. Never. Why now? Never! tẹ́rí nǹkan tẹ bá wà yìí ọlọ́run ọba ẹja ni kò ń ṣakàn o bàbá ẹja ńlá ni tí ò ń ṣakàn rárá ẹ̀yin mọ̀ pé ẹ̀yin níwèrè inú ràn yín lẹ́yìn fílẹ̀ lẹ̀ so mọ́lẹ̀ ńlẹ̀ ló wá wùwà kíwà ń bíbà yìí tí ó bá yẹ pé máa wò pé káwọn ọmọ ẹlẹ́ran káwọn máa ṣe bíi pé ọmọ ta ni wá jàgídíjàgan ni wá nǹkan tí n bá ṣe fún lọ́jọ́ yẹn èmi yizima ajá white kó gbéra bàjẹ́ ẹ̀yin wá ń bẹ̀bẹ̀ fún ká ibẹ̀ ló máa kú sí o. ẹ̀gbọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ látàárọ̀ ẹni kó lè sa ó sá ẹni gbogbo tọwọ́ ẹ̀ lógún lẹ̀ tó bá kú sẹ́wọ̀n kí àǹfààní kí lè máa tọ́ka fẹ́ jẹ́ ń bẹ̀. ó máa kú síbẹ̀ ni because àbúrò mi ò rí rárá mo ti rí tó ẹ̀ mẹ́ta mo ti fojú báyìí mo ti bìrì tó ẹ̀ mẹ́ta nígbà kó gbádì alájẹ kó gbé ọjà ọlọ́jà bẹ̀kú gbogbo yẹn ò kàn mí náà because mi ò ní torí tẹ́tẹ̀ o má ṣe fíìmù tó àbá di collocation wá sínú ilé mi kò kàn mí. wàá gba yín tiẹ̀ o. nígbà tí mo rí tó wọnú ọgbà wá ń bí mo rí pé ó ní mission báyìí bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé nìyẹn ó lọ à ń tẹ̀lé ó lọ à ń tẹ̀lé bó ṣe kí orí ẹran mọ́lẹ̀ the worst part ni pé orí gba isi ló ti wá gbé orí ẹran ẹ̀yin wá dé ìsẹ̀ ń bẹ̀rẹ̀ fún ibẹ̀ ló máa kú sí. wo wá gba yẹn mọ ìyá mi ṣàlàyé lónìí mọ́tò team Lagos wa o ṣẹ́rí bèrè wà yẹn ọ́ pé wèrè ni wèrè ni. ó gbà pé òwúrẹ́ jìyàn ọ́ pé orí wèrè ni ó fi tó kùnà jẹ́ka. ọlọ́run ọba bóyá ló máa délé níbẹ̀ ló máa kú sí ọlọ́run ọba á di mario síbẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ o. filẹ̀ olórí bàbá kò ní bàjẹ́ ogun ọpọlọ àti òpè méjì sáma mi. ẹ dákun mi ìrí ojú ìrí wọn lẹ béèrè mi. bàbá àwọn eléyàwó náà bẹ̀bẹ̀ fún wèrè wèrè tó wá gbórí ẹran mi báyìí àtẹlẹ tó kọgò mọ́jú yìí àtẹlẹ náà tó wọ twenty twenty lọ play football ibẹ̀ ló máa kú sí. Ah, ọba máa jẹ yín ẹ̀yin mọ̀lẹ́bí sàbúrì nígbà tí mo dé police station tí wọ́n ń jẹ́ kó yé mi pé sàbúrì yẹn ṣe wèrè ọkàn fi wèrè jẹun ni mo fọ́ mo á rò pé ah, ṣé ẹ̀dá kan ń bẹ láyé yìí tó lè máa fi wèrè bojú tí ó máa fi jẹun ṣùgbọ́n báyìí ní ìsìn ọ̀rọ̀ yìí kò sí lọ́wọ́ mi mọ́ ó ti wà lọ́wọ́ àwọn ìjọba kò jù bẹ́ẹ̀ lọ ẹ sà ṣe rí ọwọ́ ìjọba tó wà yẹn òun náà ní kẹ́kẹ́ kó wà o. ẹ wá mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi ẹ jẹ́ kó ló bí six years lọ́dọ̀ ìjọba ṣé wọn kì í lẹ́gbọ́n ni mo lẹ́gbọ́n ni ẹ̀gbọ́n mi ń dojú tì mí ipò bóyá èèyàn ń hùwà ṣe rí nǹkan tó wù mí báyìí yẹn ó kéré o. ṣé wọn kì í let me talk mo ti talk shut up let me talk let me talk sẹ́rí nǹkan tó ṣe mí báyìí òun ló kéré jù nínú nǹkan tẹ́gbọ́n mi ti ṣe ojoojúmọ́ lẹ́gbọ́n mi ń dojú tì mí ojoojúmọ́ lẹ́gbọ́n mi ń dojú tì mí iṣẹ́ mi nìkan ni mo lẹ́gbọ́n nílẹ̀ ayé yìí. jẹ́ kó lò six years níbi tó wà tó bá fi máa lò six years níbẹ̀ orí ẹ̀gbọ́n mi á pé. ẹ ká ẹ má dá lóhùn owó tó ń tu ọ̀nà àgbẹ̀sẹ̀ ọ̀nà ṣẹjọ ẹ dáríjì wa. wo orí tí ẹ pé jẹ jàre tó dáríjì. ọ̀rẹ́ mi ojú ni máa rójú ṣàánú ní mọ amadélé bọ̀ gbà fẹ́ni tí o ti ní ìyàwó nílé yóò ní ẹjẹ́ àgbà fún bọ́tẹ̀ ẹ̀kan èmi náà wà á nùṣe sẹ́yìn ṣùgbọ́n olórí wa tó ń jẹ́ sí gbogbo àwọn ẹlẹ́rìn Lagos State Alhaji Kazeem Bandele ní dọ́dọ̀ wọn tí bá dọ́dọ̀ wọn tí bá tẹ́ńbà ọ̀rọ̀ yìí ó lè ṣeéṣe kán ní nǹkan tí wọ́n ṣe fún olórí ẹ̀ àbí òye yín báyìí ẹ̀yin kẹlẹ̀ rẹ̀ mọ́ bẹ́lẹ́dà yìí kẹlẹ́dà rẹ̀ mọ́ ṣe lẹ́lẹ́wọ̀n torí pé àwọn ẹlẹ́ran àìsàn ń jàgbọ̀n tẹ́gbọ́n tí bá dọ́dọ̀ Alhaji tí wọ́n bá gbà pé kán yọ̀ǹda rẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti lè gbà ọ̀tán mi ò sí ẹ gbàdúrà kí solution wà. Ah, ah. àmì o. ẹ jọ̀ọ́ bá yọjú sí wọn. máa yọjú sí ẹ fọkàn yín balẹ̀ tẹ́ ẹ máa lọ. tí ẹ lè ti solution bísínẹ́sì kan ló yọjú o mo wá wò pé ah, irú bísínẹ́sì ọ̀gbọ̀n yọjú kí ni wọ́n fi lọ owó ni a sì ná sí mo wá wò pé táwọn olè ọba tó lè gbowó lẹ̀ nígbà mọ̀nà pé agbórin lọ́lọ́ ń dáwọ́ kí n fẹ́ kí wọ́n wá bọ̀ kó o mú owó gidi wá kí n lọ rí fi kojú bísínẹ́sì tó bá yìí ti parí oṣù kí n dá padà fún ọ. ọ̀ya o mo ti rí o ti yẹ mi. oúnjẹ olóṣó mi oúnjẹ tó fún mi olóṣó mi. Ah, ẹyin sì lẹ́jú yín lébè yẹn jẹ́ kó máa kẹ́rù yín lọ. ẹ sílẹ̀ ọmọ ìjọba ni. ọmọ ìjọba lélẹ́yìí. ọmọ ìjọba oríjínà rèé ẹ gbà nìbàdàn péréte. ẹ bá jẹ́ gbogbo. Ah! wẹ̀rẹ̀ ní bí ẹ má nà mí o ẹ má nà mí wẹ̀rẹ̀. burúkú nìwọ ọmọkùnrin yá díẹ̀ ló kó rán mi lọ ẹ̀wọ̀n tán tí ó bá ṣe pé mo mọ àwọn ọlọ́pàá yẹn bẹ̀ yẹn mo dẹ̀ mọ ẹjọ́ yẹn rò. nígbà tó yẹ pé torí tẹ ni mo ṣe ṣe ẹ̀wọ̀n tí mo wò pé ìfẹ́ o àtijọ́ lẹ̀ pọ̀ mọ́ra wa o tí mo wá dé sí tó wá ní kò síbi tí mo fẹ́ gbé ah ṣé ayé máa ṣe irú ẹ̀ ni ṣé ayé ṣe irú ẹ̀ ni. èmi dáa fún ẹ fún ọkọ tó sùn. jọ wá ṣé ńgbà tí mo ní mo fẹ́ máa ta cow meat pepper soup mo rán ẹ pé kó lọ jí orí ẹran gbé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 gbogbo àwọn fámílì kìíní wọn á mú invitation bí wọn á má aṣọ bí kò sí ìkọ́tọ̀ ní ṣe mi o bẹ́ẹ̀ kọ́ sọ pé mi ò ní gbé bí wo mo ti di báárì o kí ni mo jìyà fún. ẹ̀wọ̀n yẹn kò síbi tó máa gbé àbí kò sí wàhálà wọn á wá yàrá ń bẹ níbi tó ti ń bọ̀ a máa lọ ò dúró ṣèbó níbi tó máa gbé. ṣé jẹ́ǹtì ló fẹ́ pè é. ẹ ló dpo. dpo báwo. Ah, ẹ káàsán ah, olórí burúkú olè yẹn ni ó ti fẹ́ wá kó mi lẹ́rù ṣọ́ọ̀bù o. lè ṣe lórí burúkú olè. báwo ni jàre ẹ káàsán o. ẹni tí ọ̀gá mi ni kí mo wá ilé kọ́ bá ń wo fíríjì yìí ó dẹ̀ gùn dáadáa. Ah. ṣé lè máa mọṣẹ́ báyìí. mo mọṣẹ́ fọ́ mi ó dá mi lójú pé mo mọṣẹ́ yẹn dáadáa mo ti ṣe fíríjì dáadáa odidi ọdún mẹ́rin ni mo lò nílọrin tí mo fi kọ́. gbogbo ẹnu dákẹ́ gbogbo ẹ̀yin tẹnu yín bá ti ń dùn báyìí rọ́ọ̀lá máa ń bá ń bẹ̀. Ah, ìgbà náà ló máa jẹ́ kórí ló ń ṣe fíríjì mi tẹ̀ma ló ti yẹ̀ sápá ó ti yẹ̀ tán ó sì ń tutù díẹ̀díẹ̀ o kì í ṣe tí ò wá ní tutù mọ́ rárá o. mọ́mì ẹ̀yin tẹ fi sílẹ̀ tí ò bá sí dáadáa tí bá gbé gbàjú fún un kò ní ìnàmọ́lá yí ẹ̀. ní tiẹ̀ bá wọn ṣe ọlọ́run á fún mi ṣe ah. ọlọ́run á fún nǹkan tó ń dánwò yìí àmì kí ni nǹkan tó fi mí pè nínú ilé yìí. pé ẹ pè bíi ti bá o. ìyàwó ẹ ni mo jẹ ó dé gbé ìwá sí láti àná ó dé sùn mọ́jú sínú ilé yìí without my consent ó gbé nira sínú ilé yìí mo tún wá rò pé ok tó bá ṣe dàárọ̀ yìí o tó bá múra tán á máa lọ kò tún lọ bí mo dẹ̀ ṣe wẹ́ ni èmi rò kó máa lọ lé ni bóyá máa lọ́dún là bọ́sùn náà mi ò bẹ́ẹ̀ bó ṣe dúró yẹn I don't like this ìyàwó ẹ ni mo jẹ náà ó yẹ kó yẹ kí n mọ nǹkan tó ń lọ. sh very sorry for that sincerely speaking ma bínú fún àlejò pàjáwìrì tí mo gbé wá bá ẹ you understand Ma yẹn mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ but wo lè ti gbàgbé ni nígbà tá a ṣe ń court bàbá alájọ tí mo ní mo gbélé wọn nígbà tí mo lọ sáàfù gbà yẹn ní èkó tí mo ní pọ́n máa ń mi lówó tí n ti broke tán báyìí tí ì san àlàyé wa tó jẹ́ pọ́n ló máa rescue me financially ah, ṣàdédé ni mo kàn rí wọn ní ìlú Ìbàdàn wọ́n wà tattered homeless ah, bàbá kí lẹ wá ṣe ń bí báyìí kí ló dé tẹ wá rí báyìí náà kẹjọ tán rò wọ́n ní pé àjọ táwọn gbàǹgbà yẹn pé àwọn olè rọ́ọ̀bà wọn náà kọ́ àwọn sí ọ̀pọ̀lọpọ̀ gbèsè làwọn fi sá wá sí Ìbàdàn and there was nothing I could do this man has saved me has rescued me several times financially so I have to offer him a shelter a cloth òun ni mo ṣe ní kí n mú ọ wá sílé ah, jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí i má bínú pé mo fi wọn wálé mo fẹ́ kó máa rí wọn gẹ́gẹ́ bí bàbá mi so gbogbo ọ̀wọ̀ tó bá lè fún bàbá mi gbogbo respect àti regard tó lè fẹ́ mi gan ni kó máa bá mi fún wọn gbogbo nǹkan tí wọ́n bá ti ń fẹ́ ni kó máa bá mi ṣe fún wọn tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu ni kó máa fún wọn ṣòtúbọ̀ má jẹ́ kán rí ní ìrèbí pé àwọn kúrò nínú ìyà ń bì kan àwọn tún bọ́ sínú ìyà jẹ́ kán rí kán kúrò nínú ìyà wọ́n bọ́ sínú ọ̀rọ̀ inú ìgbádùn inú àlàáfíà iṣẹ́ ti it's okay it's okay níbí náà ló ń rojú ṣàánú but even at that wà á jẹ́ kí n mọ̀ ní pé báyìí báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ mo ṣe kó wọn kò máa gbé wálé just like that mo ṣe wọ̀ nìkan ló ń gbé mi lé ìnà o. sweetheart báyìí ló ti jẹ́ máa bí mi ṣe bọ̀ it's okay àṣàlẹ̀ ni pé fẹ́ ṣòro ìsìn sọ pé kó má ṣe. ṣé torí ẹ ló wá ti lè ju wọlé bí ìṣòro. come on smart. mọ́mì mo ti ṣàlàyé fún yín ọwọ́ ẹ̀ visa yẹn expire sí i kò ń ṣe ọ̀dọ̀ wa three month visa ló máa ń fún wọn tí wọ́n náà ṣe fún wọn three month visa yẹn ó yẹ kó ti lò lọ kó tó expire bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ ní ìgbélé gbélé ọwọ́ mi ọwọ́ ẹ̀ visa yẹn expire wọ̀ so lẹ́yìn kó tún sanwó mi kọ́ dẹ̀ bá renew visa mi nǹkan tá a máa ṣe nìyẹn máa kó sanwó mi ká dẹ̀ bá renew visa yìí lọ ok bro mama expect call you ẹ ṣe. ọmọọba ewu àtàlẹ jọ ń sọ̀rọ̀ tó ń ṣe màmàmà yìí. èmi àti mọ́mí kan yàrá àbúrò wọn kan fẹ́ travel wọn lè ké máa ṣe visa mo ti visa tán three months ní expiring date visa ti extend the three months lọ́wọ́ ẹ̀ wọ́n á ké tún visa ṣe láìsí owó. tó bá jẹ́ pé ìyẹn ni èmi ò mọ orin tí à ń kọ sígbẹ̀dọ̀ because kò ń ṣe fọ́ọ̀tì rárá rárá àtọ̀. mo tiẹ̀ lọ́rọ̀ tó fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ hmm. last night, tí wọ́n sọ́dọ̀ ẹ̀ mo rí àlejò kan lọ́dọ̀ ìyàwó ẹ̀ níwọ̀n lórí àlejò mo sọ pé ìwà kẹ́ẹ̀fù pẹ̀lú àwọn àlejò tó máa gbà sí ó mọ ó lè jẹ́ informant o it may be anything. Ah, ọmọba ó ṣe mọ̀ tó pẹ́ lọ́wọ́ rẹ̀ number one má bínú pé mi ò tètè fún ẹ gbọ́ ìgbà tí máa gba ẹni yẹn sílẹ̀ ẹni tó òun yẹn kì í ṣe àlejò rárá mo mọ̀ délédélé ni ìgbà tí mo lọ ṣe agùnbánirọ̀ NYSC back in the days ilé wọn ni mo gbé so láwọn dẹ́ẹ̀tì kan tí mo rán ní tòtú jẹ́ pé àjọ tó ń gbà lọ fi help me out and wọ́n bá sádùúgbò mi náà nìyẹn wọ́n need help me mo fún mi bu fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò and one good turn deserves another so ni mo ṣe ní kí n help her out mo mọ̀ dáadáa gan ah, kébé lè máa fi ọmọ àparò sábẹ́ kí n máa gbẹ ká. torí ẹ̀wọ̀n pé tí màá bọ́ lẹ́nu ẹ̀ bí mo ṣe bọ́ lẹ́nu ìyàwó ẹ̀ tó lálejò ní ẹ̀ kò ní dáa tó mm, ṣe ni mo pé kí n yà kó fáwọn ọ̀dọ́ ẹ̀. Let's not forget báwo ni ọ̀rọ̀ contract tí o sọ fún mi nígbà yẹn kó n fọ́ ṣe. mi ti sọ fún ẹ wọ́n ti sign ẹ̀ fún mi. irọ́ ni o irọ́ ni o so congratulations. wọ́n ti sign ẹ̀ so owó la ex office. kọ́ sọ celebration dẹ̀ oh, ìbọ̀bọ̀ ọmọ nǹkan ti máa ń wọ́n máa. Oh, ìwà ni wọ́n máa ń sọ wípé lọ́ọ̀dì sìkà náà nǹkan ẹyọ kan yẹn ṣoṣo òun ló ṣe mú mi ṣe máa sọ̀rọ̀ dájú mi tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi tì mí ní. bá a ṣe débi tí a ti fẹ́ bẹ́ẹ̀ lọ ní station níjẹta àbẹ́ ìdáàdì yìí bọ́ síta station tán ìdáàdì yìí sọ pé àwọn ti débi táwọn fún wa. láti ìjẹ́bọ́tẹ̀ ṣe ń sọ mo kọ́kọ́ wò ó bóyá wọ́n ṣe eré ni bó ṣe máa ṣe kọ́mẹ́dì wọn ibi tí bá máa délé lọ́ọ́ fẹ́ wálé fúnra wọn ni màá bá wọn láti ìjẹta yìí ni mo ti fi ojú mi méjèèjì kọ́ ẹni sùúrù sá ẹmí pé dáàdì sọ pé inú sẹ́ẹ̀lì làwọn fẹ́ máa gbé. nǹkan tí dáàdì mi sọ fún mi náà. àárí wọn mo ti rò pọ́dọ̀ yín náà wà ní wọn wá sẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ṣe rí wọn lẹ́kọ̀ọ́ lèmi náà rí wọn nìbàdàn kó má wàá di wípé ọ̀dọ̀ àbúrò dáàdì yín kan ní dáàdì yín wà ló jẹ́ kí n pè yín kí n sọ fún yín. kí lẹ wá rò pa màá ṣe báyìí. ẹ ṣe jẹ́ ká wá dáàdì lọ sí ọ̀dọ̀ wọ́n mà tán lọ sí torí ẹ̀ lọ jí ẹran ọlọ́jà yẹn mo dẹ̀ mọ̀ pé ibẹ̀ ni dáàdì mi máa wà because dáàdì mi láìkí obìnrin ibẹ̀ náà máa wà. brilliant idea brilliant idea kí o mọ̀ rí tí mo máa ṣe fún ẹ máa júwe ibẹ̀ fún ẹ̀yin méjèèjì tó ẹ wá lè lọ ìwọ ìwọ ò ní ẹran ní orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ka tó bá máa fi kìíní àdá yẹn tàbí góòlù mú tó bá máa fọmọ ẹ lórí wà á mọ̀ kó kí ẹ máa wá ìwọ̀sí rẹ̀. ṣé ẹ burú bẹ́ẹ̀ ni. Síkànnì wọ́n ní kínní kínní ẹ̀ olóhùn lọ sóko tó bá dé tí ò ní bá ní. mo fẹ́ kó mọ̀ kọ́kọ́ dájú pé kò sí bí kàkún ṣe lágbára tó àbí burú tó lórí ilẹ̀ àdá ló máa ń ṣẹ́gun ẹ̀ àá máa ṣẹ́gun ó máa máa rẹ́yìn ẹ̀ ah, ṣùgbọ́n lọ́sọ̀rí ni. màá tẹ̀lé wọn lọ no problem àti takun àti gbéná sórí ìwà lè ṣe gbogbo ẹ̀pọ̀ àbí. kò tóbi dáadáa. kidnapper lẹni àbí. Ah, kò yé mi àǹtí o. àdọ̀dọ̀. wọ́n stupid woman ni na tó ń ta paraga àbí what is she selling ló ń bẹ̀rù ẹ̀ bí pé ó ah, gbéná sórí. ká ló ń gbà yín. wíwí fẹ́sà kò lè sí òun ló máa ṣẹlẹ̀. obìnrin ni kò lè ná gbogbo wa. gbogbo yín kan kò lè ná mẹ́tẹ̀ẹ̀ta yín lọ eh. ìgbà wo la máa ń lọ síbẹ̀ báyìí mo bá ṣe ìsinsìn à ń lọ ìsinsìn máa kàn sí àwọn síbẹ̀. ẹ wo iye ọkọ mi bàbá ọkọ mi mo ti set table ilé ìtẹ̀sán náà tó ẹ wá lọ jẹun náà. ẹ wo ìyàwó mi ṣùgbọ́n ẹ̀yin máa lọ ṣọ́ gbẹ̀wò lẹ́wọ̀n tó pa máa lọ báyìí. oúnjẹ ti rẹ́dí àbí. ọkùnrin làwọn tó ń gbé ti tà á máa lọ. lọ sí gate kọ́ lọ́ba mi pé ṣàwùsẹ̀ wà. ṣàǹsẹ̀ ṣàǹsẹ̀. àìjáde mi dé nìyí ò jẹ́ kí n mọ̀ pé nǹkan ń lọ bí wọ́n ti daṣọ nígbà tí wúlẹ́ bá daṣọ báyìí rẹ̀ jẹ́ ọ̀gá wa. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú mi àti bí gbogbo ṣe ń ṣiṣẹ́ ní takuntakun àkíyèsí kan ni mo fẹ́ pè yìí sí mo lè fẹ́ kó yé ní yékéyéké ṣe rí bàbá tó dúró yìí àwa gbogbo ọ̀wọ̀ gbogbo respect gbogbo regard ìjọba lè fún mi ọ̀rọ̀ ìjọba ṣe ti gbọ́ gbogbo nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ nínú ilé yìí ọ̀rọ̀ ìjọba máa wọ̀ fẹ́ nǹkan kí nǹkan tó bá dé òun lọ nínú ilé máa ṣe pọ̀ ṣe ti gbọ́ kí ẹnikẹ́ni ń rí kó má di àṣù ṣe ti gbọ́ ṣé ọ̀rọ̀ mi yẹn. ẹ ẹ ẹ sá ẹ ẹ má bínú sá o ẹ ẹ má bínú o àtẹ̀mí kọ́kọ́ ni wọn mo tẹ̀rù pé bóyá wọ́kàsì náà ṣe bí wípé àwọn náà fẹ́ máa sí ẹ ni wọ́n fẹ́ máa sí dráìvà nígbà táwọn náà wọ aṣọ yẹ́lò. ẹ stop ẹ ẹ sọ pé sọ bẹ́ẹ̀ mọ́. mo sọ. èmi gbajúmọ̀ ló ń sọ fún mi pé èmi dráìvà wọ́n sọ̀rọ̀ bàtàbàtà sílẹ̀ ó ní ẹni yìí ó bàbá àwọn wá ń fi ewu òun fi gbogbo ẹ̀ wò ah, who are you ní mi àti ẹjọ́ jẹ́ dírẹ́fà aṣọ kan náà ṣó mọ ìtọ́ ń taṣọ ẹni èkó lèmi ti wá o tó ti ní ká wá fi àwọn ọpọlọ táwa ní ká wá fi ẹ ẹ ẹ latirate yín ẹ latirate yín ní gbogbo Ìbàdàn tó Ìbàdàn is the largest city in the holy world but síbẹ̀síbẹ̀ ẹ ṣe ń tọ àwa lẹ́yìn ni wàá sọ pé èmi ẹ wo ẹnikẹ́ni nínú yín ẹ̀yin méjèèjì tó bá ti má lè tẹ̀lé rules and regulator gbogbo nǹkan tó yẹ sọ ó ń bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ ṣeré bóyá ti wáṣẹ́ sílé. ẹ mo fọ. sause okele sir i have spoken. and i use pack as a. and my decision is the final. ẹnikẹ́ni tó bá díẹ̀ mi nínú yín bá jẹ yín. gbàtíbọ́ àbá ìpá kan balẹ̀ ọ̀mì. bá ti ṣe wèrè ẹ̀ tán wọ́n ṣe gèètì fún mi. Hello, who it that? It's a travel, sir. Hila? Yes, yes, sir. Rada, rada. Wá ṣí gẹ̀ẹ́tì fún mi. Dẹ́fẹ̀ chẹ́kẹ̀, dẹ́fẹ̀ chẹ́kẹ̀. Ìwé ìdí aago wá ṣí gẹ̀ẹ́tì fún mi o. Okele, sir. tí àyìn tẹ̀lé mi. Okay, sir, Okay, ẹ Okay, okele, okele gba. Ṣé ọ̀furasí nǹkan kan? Ìyẹn ọkọ̀ bá lọ. Kẹ́sẹ̀ nípa. O rí pé orí ọ̀gá wọ̀rọ̀ yóò ń ṣe sir. Okay, nípa. Ọ̀gá ti gbàgbé rẹ̀ lè. Kí ló ń fi ṣeré? Ṣé bí ìwọ rí pé ìlú inú rìsẹ́sàn náà wà? ilé yìí a wà ní rìsẹ́sàn tó ọdún mẹ́jọ. Ah, ah, kí ló dé. àṣewò ah, ti rí síkìlà lára ẹni ọ̀gá kan mọ̀ wá ọ̀gá mọ̀ kẹ́ bẹ́ẹ̀ ni hmm. ibi tí ó kù sí ló wà yìí. nǹkan yóò kan mo fún ẹ kó wọn àtúkà fẹ́ jọra díẹ̀ ẹ ọ̀gá ò gẹrun òun ò gẹrun ṣùgbọ́n ọ̀gá sanra òun kéré ọ̀gá pupa òun dúdú. ọ̀gá ò gẹrun àmọ́ tírì ti rún wọn sí rún nu nígbà tí wèrè bá dé wíìgì orí. èyí wèé ṣe ní jẹ́ gbé kíní sí àlọ́kọ́ tó sáà jẹ́ farabalẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kẹ́ tó kọjá wa mo ti sọ seventy percent nù thirty percent ló kù ẹ máa fi bí ọ̀sẹ̀ kún ká lè fi rí thirty percent tó ẹ̀yin náà mọ̀ pé à ń gbogbo à ń yí mọ́ra wọn ni kì í ṣe pé èèyàn kan kówó kankan síbi kan ẹ máa fún mi lọ́sẹ̀ kan. kò sí wàhálà kọ́sọ́mà dáadáa ní àgbẹ̀rọ̀ ṣe yẹn fún yín ṣé ti kò sí wàhálà so ọjọ́ wa ni káwá báyìí. ẹ bá wọ̀rẹ́ yẹn fún mi bí abẹ́ ọ̀sẹ̀ kan mo fún màá ṣe fi ránṣẹ́ a máa expect yín ẹ máa ta o. ajé o wọ́n ti sọ fún wa pé wọ́n wà nílé. ẹ káàkiri ma ẹ ra ẹ dáàdi wa ń kọ́ sàbúrì ẹ bá a gbé wọn jáde bá a gbé wọn jáde àwa yín wá lánàá àbáyín àwa níjẹta àbáyín ká tó wọlé ìsìnkú ọlọ́sọ fún wa pé ẹ wà lára ní ní mo lè ṣe ní ibà ìlú sùn pé yín ló ń sọ ẹ bá a gbé dáàdi wa jáde. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bàbá sàbúrì. àṣerú ló ń borò. jọ nígbà tẹ máa béèrè sọ fún yín pé mi ni na ní ìsàbúrì àbẹ́mi kí àtìkà àmọ́ níbí ni ìsàbúrì ń gbé. ẹ wá o wọ́n sọ fún mi pé máa gbéná rù ṣé ń bẹ́ẹ̀ ni àmà tẹ bá gbéná rù máa sọ kalẹ̀ because wọ́n ti ròyìn fún àwà bí mo ṣe wà ní sí tèmi mo lè ṣe anything fún yín wàláì àwa ṣe é bíbá yìí o ṣé ń bẹ́ẹ̀ ni dábàá bíbá ìsàbúrì àkúrò bíbá. ẹ̀yin náà dà. ah òun náà rè. òun dà. èmi rè mo wá ẹ̀yin méjèèjì wà láìmí rí yín. mo fọ o. ṣe rí sàbúrì tẹ pé bàbá yín wọn ò bí re ìyá yín tó jẹ́ ìyàwó sàbúrì wọn ò tún wá bí òun gan wọn ò bí gùdù mọ́. mo fọ o. èmi ló fi ń kọ́ skill yẹn o kò sí problem ẹ bọ́ tàbí ìsìn kẹ máa lọ tẹ bá pẹ́ tí ẹ bá pẹ́ kẹ tó kúrò ń bì í wàláì wọn á wá yín tì. wàláì kò ṣe ń lẹ̀ yín mọ́ ó dáyà tún wá táwọn bá kún bí wọn pa wá sí ibà yẹn sìn àwọn dagun ibà àwọn àdìsọ ibà yẹn máa dàrú gan ni. sàbúrì bàbá yín wọn ò fi re. Ah! bàbá bá mú ya yín kan fi le wọn ò fi re. já wọn lọ já wọn lọ tápà sí ibà yìí. kàtìkàtì èmi lè wá halẹ̀ mọ́ sàbúrì gan ò lè halẹ̀ mọ́ mi. <laughs> pẹ̀lú gbogbo ìlérí o lè fẹ́ obìnrin mi àbí òtún alẹ́ ni gbówá jẹ́ spaghetti. ṣé torí ẹni kan ṣe dábì lé mi ni oh, wọ́n máa tọ́ra ẹ o oh, oh, ọ̀rọ̀ ti yé mi ó bìlíìfù gbogbo àwọn tí wọ́n sọ fún yẹn dálọ́ọ̀gì lásán ni ewu òkè wà tíátà yẹn ni àtòrí fún mi sọ fún mi nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ kún torí ẹ wọ́n tọ̀ ẹ nì torí fún gbogbo àyẹn sì ń náwó fún ẹ <laughs> mi ò dẹ̀ rí ìgbé paradise ọ̀dẹ ló pè mí ni àwọn boys tó gbé lọ lóòótọ́ ẹjọ́ yẹn nítorí pé mo ti dákẹ́ tí mi ti sọ̀rọ̀ àbí ọ̀ọ́ mo máa ra ẹ o mo ti tú pẹ̀lú ẹ mi ò ní ẹni tí ń ṣe pẹ̀lú ẹ mọ́. nù ṣé mo ṣàlàyé fún ẹ bí àwọn boys yẹn ṣe jẹ́ ìwọ wa ló ń gbé àgbàlagbà ó ló ń gbé ìyá náìtì àbí. nítorí lálùjú mi mi ò kọ́ la mo kóra tó máa gbé mọ́ra náà mo ò kí táìmù ẹ̀ yàrá ìyá ẹ̀ rèé tó ti rí mo bẹ eré olójú kò ń gbà má jẹ eré ẹlẹgbẹ ọkọ mi mọ ọkọ mi ẹni tí mo fẹ́ fẹ́ òun ni eléyìí ṣó ti gbọ́ ń bẹ́yẹn bí eré o tẹ lójú tì ọmọ inú ẹ. kí ló ń ṣe ọ ṣé o ná mọ̀ ṣá ọkọ ti tèmi lélẹ̀ ọkọ tí mo fẹ́ fẹ́ sílé lélẹ̀ tó o bá ṣọ́ra ẹ nǹkan tó o fẹ́ máa gbélé ẹ lọ́wọ́. ìgbà tó ṣe wà ní bíi ló sì wà mẹ́ but now popcorn ló wà so let's go. mo fi mílẹ̀ lórí ìdúró lórí arúgbó yìí. mi bá jókòó tiẹ̀ ó mà ká sókè jù ẹ lọ. ayé máa bàjẹ́ ni láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìgbà. àbí tọmọdé bá ṣe bẹ́ẹ̀ ṣe ló yẹ kó báṣu ara rẹ̀ jẹ́ lóye kó padà wẹ̀ ẹ́ wọ́n lè mọ ìṣòro nípa ṣíṣe bí kókó bá wá ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tó bá wọn o sì bá mi nìyẹn mo tún wá ń bẹ sọ̀rọ̀ ò ń ṣe kébé kébé kébé ṣé o ti mọ tí mo fẹ́ bẹ ọ̀sọ́ yìí. fọ ọ̀sọ́ wọn sọ kó tẹ̀sẹ̀ mọ́ni tẹ̀sẹ̀ mọ́ni tẹ̀sẹ̀ mọ́ni kí ló wà yóò nígbà tí wọ́n ti wá bí tó sì ti bẹ́ẹ̀ mi bí ó ti rí pé ilé sí ilé ni àwọn tó wà bí kò sí kan tí mo lè ṣe fún wọn tó yẹ pé wọ́n lè gbọ́dọ̀ bínú sí mi níbi tí mo wà yìí nǹkan tí mò ń sọ fún ẹ pé èmi àti ẹ bó o ṣe wà yìí ọ̀ràn àjọ ló yẹ kó o máa jẹ kí mi àti kàjọ máa fẹ́ ra wa kó sí ọkọ bẹ́ẹ̀ ó parí nìyẹn ìwọ náà pọ̀ bẹ̀rẹ̀ sí òbó ayé tí bá ti lè gbọ́ pé o sọ fún mi pé yes báyìí òbó ayé nìyẹn. bàbá ẹ wò ẹ jọ mi ìfẹ́ wàhálà o ẹ tó bá dé sí tó bá rí mi àti mi ìfẹ́ wàhálà nítorí ọlọ ẹ jọ nítorí ọlọ kí máa fẹ́ yín báwo àgbàlagbà níyìn. àgbà mélòó ni mo dà mélòó lára mi. bọ́ọ̀lù ṣe máa ní kí máa fẹ́ yín. ṣọlá pẹ́ ṣọlá pẹ́. <laughs> ìyàwó ẹ̀rí kan àǹtí mi rán mi wá wọ́n ní kí wọ́n gba nǹkan tẹ́fẹ́ fún ránṣẹ́ sáwọn ó lè bá mi sọ pé àwọn fẹ́ fẹ́ mi. mo lọ sọ̀rọ̀ pé kò máa fẹ́ àwọn ìbọn náà lọ jò dúró ó dẹ̀ ní fóònù kan tó ń sọ pé kò máa fẹ́ ó dẹ̀ dúró síbẹ̀ ó tẹ̀sí mọ́rùkù rẹ̀ sí ni máa lọ sílé tí mo bá dé ìgbà yín kọ́sìn á máa rọ pàǹdù làbí ẹ wàá dẹ̀ dúró síbẹ̀ nǹkan tó ní wá gbà mo fi fẹ́ràn tàn wá sí ok because aṣọ tó wọ̀ tó pàápàá gbogbo gbogbo jíǹkì gbogbo bó ṣe ṣí sílẹ̀ tó gbẹ ya mo ṣe tó tánu sí ẹ ó yẹ lọ bá mi fún lọ bá fún mi lẹ gbà bí. bàbá sàbúrò. ẹ̀ka o ló gbà yí díẹ̀ eré àwọn ọ̀gá jáde. ọkọ mi bá wọ báwo ni kí n sọ̀rọ̀ báyìí kí ni n bọ́ mọ̀ yẹn sọ. kọtí mò ń wò ni pé bó ṣe wà yẹn pé ó ti dàbí ẹni pé ó ti tó ìjọba ìtàkì mi náà ti wà nílé ara òde kì í ṣòkúta wọ́n rò pé kí mi máa fi bọ̀lì kéèpo ẹni kí mi àti ká máa fẹ́ra wa. ẹ disappoint mi o ẹ máa gbọ́ nǹkan kí sọ lẹ́nu ẹ ń bá ọmọ ìkéré yìí sọ̀rọ̀ pé ẹ fẹ́ máa fẹ́ ojú gbà sì fún yín náà yes báyìí máa ṣe máa bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò láìkẹ́ o mo sọ fún yín pé ní tètè bá ní ìdílé nílé ẹ máa sọ fún mi tí ẹ bá lè sọ fún mi ẹ sọ fún ọkọ mi as a matter of fact èmi lè kẹ́ máa sọ fún nǹkan tí bá ti fẹ́ ẹ máa sọ fún mi ah ah mi láìpọ̀ tẹ́ ṣe yìí o mi ò láìkì inú dẹ̀ ń bí mi gan sí i. ìjọ yẹn bá tún wá bí ẹ má jẹ́ kí n rí ìtọ́ pẹ̀lú sí o ẹ má jẹ́ kí n rí ìtọ́ pẹ̀lú sí o gbogbo ọ̀gá bá fẹ́ ẹ máa bí mi máa máa sọ fún mi. ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi. yes ma yes ma o ti yé mi ẹ má fi dùn áá oge iná ni gbogbo nǹkan tó fi gba gbogbo ọpọlọ mi láyé yóò jẹ iná. ṣé bá lè ṣe báyìí ẹ bá ní àti ọgbọ́n náà ọjọ́ òṣèlú ọlọ́run yẹ́wù gbogbo ọ̀dà bá ti fẹ́ ká máa bèrè ọlọ́run yẹ́wù ti bá lọ́jú. àwọ̀ ọ̀lú máa tẹ ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tàṣe agẹrẹ ara mi ìyá jẹ́wé ìyá tó ṣe wà kúṣẹ́ báwo ni wà pa ṣe wà orí ìkó tí mo rí àtìgbà tí ọ̀rọ̀ sàbúrì ti ṣe n ò rí pé àtìgbà inú ti gẹ̀ẹ́tì ọ̀gá gbogbo gbígbọ̀n gbígbọ̀n gbogbo do this do that you carry this carry that wa ara wa wá lọlẹ̀ sí i àfi bí ẹni tí nǹkan ṣe. Ah, ó yà mí lẹ́nu honestly ó yà mí lẹ́nu ó ò lè sanra wàláì ó lè sanra èké yìí náà ni o wọ́n ló sọ fi ṣí ẹ ni tótótótótótó ẹjẹ lójó sọ fi ṣí ẹ ni bí n bàbá ò máa rí. mo gbọ́ mo dẹ̀ gbà ẹ ṣe ah, bíjè mi mọ̀ pé wọ́n gan observe èmi náà notice mm-hmm. madam tó jẹ́ action mama bíbá eh, eh, bíjè Chawa. Eh. madam wàdẹ ní kálẹ̀ wálé tó tutù pẹ́sẹ̀ àmọ́ ńgbà tí bọ́bọ́ sàbúrú yẹn tó ń kó mi ló wà tó ń kówó wá tó ń gbégbé èmi náà jẹun bẹ̀ má yẹ ká pààrọ̀ ajẹ́nu ẹ̀ o ìgbà yẹn ni mo ti fẹ́ advise madam ṣùgbọ́n ẹnu mi ẹnu mi ò gbà á àmọ́ ṣá o nǹkan tó dùn mí dùn nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni station tí wọ́n gbé madam lọ bọ̀ kò yẹ kí madam wà lé ara rẹ̀ mi bí mo ṣe ń ronú ló ṣe ronú gbò gbàsíbẹ̀ àdá bákan náà la ṣe jọ ronú ó yàtọ̀ sáwọn tó máa rò tọrọ tọ̀ nìṣó. ẹ dúró ṣé pé èké ìtúwọ̀wọ́ náà lára tó yìí òun nìkan mo rò pé ó ń ṣòwò yẹn tẹ́lẹ̀ hmm. torí ọ̀rọ̀ lọ́rọ̀ torí ọ̀rọ̀ lọ́rọ̀ ló ń ga ló ń dúró ló ń ṣe gbogbo ẹ̀ báyìí ẹdún ló sọ fi ṣe yín ni ta ló fi ṣe yín ká kí n sì yín lọ ká lọ bẹ̀ ọ̀rọ̀ tuntun tuntun ìwọ tí mo fi rò pé ó máa lọ́gbọ́n lórí ọ̀tọ̀ ni tíwọ náà fún wa tó má bí mélòó lọ́sọ̀ fún yín nígbà. seven thousand naira. olú mi dùn pẹ́ mu níbi tí àwọn ẹgbẹ́ yín wà ń bẹ̀ yẹn even àwọn ọmọ tí wọ́n tó yín wọ́n ń kọ́lé wọ́n ń ra mọ́tò ẹ̀yin wà ń ń ṣèkẹ́ ń ṣòṣì ẹ̀ ń ṣorí ibú ẹ̀ ń ṣèrànù bí aláfiṣe ewu ẹjọ tóbi Ọlọ́run ọ̀nà olúmi jẹ́ má kó bá mi èkìtì mo ti wá o ẹ̀dẹ̀ mọ iye tó ń wọ mọ́tò bẹ̀ ẹ má ẹ̀kọ́ sáàkì. mo ṣe wà ní sùúrù ẹ gbà mí kí la ti sọ kí la ti sọ tó dé wá ó dé wọ lọ sí ọ ọ máa ń pretend ni. padà tó ti bọ̀ yẹn ẹ má kó ṣe ẹ̀rẹ́ ìlànà olùṣèlú ló máa pa ní àwọn òwe ìwé olórí. ó ṣì lọ ó ti mú mi láyà sí kí a máa jẹun pretender. mú kíkí ẹ dání. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá kọ́ládé gan kọ́ ni mo bá wá ìwọ gan ni mo bá wá tí n bá ní gbàgbé ó di ẹ̀kẹ́ ló tí mo ti wá bẹ́ẹ̀ nù lé lórí ọ̀rọ̀ kan náà tó wà nílẹ̀ yìí. ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta orí ẹ̀kẹrin rèé mm-hmm. mo ti pọ́n ẹ létó mo rò pé ó ní làákàyè ni. kò lè ní làákàyè làákàyè kí ló fẹ́ ní ṣé lè ilé ló fẹ́ ní làákàyè wo jẹ́ kí n sọ kò fún un sórí gbogbo ọ̀rọ̀ tí jáde ń bẹ̀ sọ yẹn wo wọ́n ṣe bẹ̀ ṣe lérí ni o ẹdìyẹ ló ń bẹ tán tẹ sọlẹ mi ẹyẹlé nùwádìí tí máa bẹ tán yẹtẹ yẹtẹ yẹtẹ ṣèbí gbogbo kínní ìbò ló fi ń túbọ̀ dà mí àmọ́ kò sí wàhálà ká tó rí oṣù kan sígbà táwa yìí mo ti fẹ́yàwó fún fún bàdá mi o bóyá o mọ̀ o máa gbọ́ mo ti fẹ́yàwó fún wọn tó bá máa fi tó oṣù kan tí mi ò rí oyún nínú ẹ̀ kékun ẹ ti ga báyìí ìyàwó yẹn máa wọlé ìyàwó alálùbáríkà ìyàwó tó gbogbo gbé tí aṣọ ẹ báyìí yídínyídín ni ọmọ ń ké tẹ̀lé lẹ́yìn ni òun ni máa ń wá àmọ́ ṣọwárí nínú bẹ́dúrúmù bọ̀dá mi yìí ẹ̀rọ tó tóbi jọ ọjọ́rọ́ tó ń rọjú mú ẹ tó ti tó dẹ́fẹ̀ẹ́ bímọ yẹn ibẹ̀ ni yàrá ìyàwó tuntun màá wá ṣàánú ẹ̀ f pèlè ilé ẹ síta sórí bọ́sìkọ̀tà yẹn wọn wá lọ máa gbé bẹ̀ tó bá wá wù ẹ bímọ síbẹ̀ tó bá wù ẹ má bímọ síbẹ̀ pẹ̀lú gbogbo pákéjì wèrè tó o kó síwájú tó o nù sórí ìyàwó tí mo mú bẹ̀ àti iwájú àtẹ̀yìn gbogbo ẹ̀ ló ń jẹ́ pé bọ̀dá mi á rí nǹkan bù wájú wọ́n tún rí nǹkan bù lẹ́yìn wo wàá mọ̀ pé ìlà kò pé méjì olè ọ̀lẹ́ ọ̀bùn onítìjú ẹ̀ ló ṣe rí ṣé ẹ̀yin ò tí ì ṣetán abẹ́ ní ẹjọ́ tẹ́fẹ́ bá rò. kò sọ́dọ̀ gbogbo mọ́ bó ṣe jẹ́ ló ti sọ fún ẹ yẹn kò sí nǹkan tó fẹ́ bá sọmọ. akọ ajá ìsọ̀rọ̀ kan fún ọmọ. ṣé ti nínú ọ̀rọ̀ tó ṣe ọmọ ní èmi. olóró lè dá mi lọ́wọ́ ojú omi fẹ́ ṣe tèmi báyìí ṣe é délé tàbí jọ tètè dá <laughs> má bínú ìyàwó wọn àná gbogbo ẹ̀ àwa ni. kí ni wọn àtàwọn staff ẹ wá ń fà tí ó di pé òun parí wọn lórí wọn lórí bẹ́yẹn. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ti fẹ́ sùn for the past two weeks nísìn kan ṣe account wọ́n ṣe tì by this time tomorrow half of them will tiẹ̀ nípa àwọn kan bímọ màá ti sáà kan ọ̀dà. ọmọ ọba wà á ní sùúrù ẹ̀dá tó bá máa kórè tútù àtòrí gbígbẹ́jọ ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù sùúrù ló máa ní o. ìyàwó mi kí ló máa jẹ. ọwọ́ bọ́ kọ́ mi bẹ́ẹ̀ ká fi ọ̀rọ̀ oúnjẹ sílẹ̀ fún náà ìsàbáwá ìgbín gbogbo ló wà important ṣe táwa ti sọ̀rọ̀ tán mo lè wá jọ ń gbà yìí tẹ́ bá fẹ́ kí n sùn gan màá sùn máa jí. ọmọ bá ọ̀rẹ́ ìyàwó ẹ ni kì í ṣàlejò jẹ́ ká kọ́kọ́ yanjú ìtàbáwá náà tó bá ní ìdẹ́ni tí fúnra rẹ̀ ló máa pè tó máa ọ́dà tán dẹ̀ máa fún un ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi má lọ dàbí ọ̀rọ̀ bàbá ẹlẹ́wọ̀ ẹ̀tù tó dé tó bẹ̀rẹ̀ sí ní jẹun ibi tó ti ń jẹun lẹ́lòmíì ti dé tó ti gbẹ́wọ̀ ẹ̀tù lọ Uh, mm, n tó ṣẹlẹ̀ ní nǹkan ni wípé mo mọ̀ pé wọ́n ló lè bá wa handle kínní successfully òun ni mo ṣètò ẹ̀ wá ṣé you understand kò sí ẹni tó lè bá mi ṣe àfiwọ́ nìkan kó mọ bàbá tí o bá ń lé mi the other time tó wá yẹn. bàbá yẹn. ṣé kò sí. n tó ṣẹlẹ̀ ni wípé mi ò láìkì bí ó kàn ṣe ń sùn tó ń jí tí ò níṣẹ́ kankan tó ń ṣe tó kàn ya new zealand kalẹ̀ o dẹ̀ mọ̀ pé yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣú so mo ti wá pè pàdé wa kan ní Cairo dẹ̀ ló ti bá ní stable job kan síbẹ̀ pé tó bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni so mo wá fẹ́ wá bá yín sí pé kó bá mi mọ bó ṣe máa bá mi ṣe visa Cairo fún. ẹ̀yà mi kọ́kọ́ já mi torí mo ti wọ́n lè lórí máàlì yẹn máa yẹn but well tí wọ́n gbé lórí Cairo visa but why Cairo. ẹ for now ibẹ̀ ni wọ́n ti bá mi ríṣẹ́ fún in fact bíi three offers ló wà ń lẹ̀ fún bóyá kó ṣe bèbè sí tàbí kó pàpà sí tàbí kó mama sí tó bá ti dán iṣẹ́ yẹn ti wà nílẹ̀ tó bá wá kúrò ní káàró lè gba àbẹ̀bọ̀ sí Europe at for now kó tiẹ̀ sì kọ́kọ́ lọ síbẹ̀ yẹn lọ. ni ìyá kéré anyway uh, ọmọọba wọn ní ẹnu òfìfo kì í dún yànmù yàn bí yé lónìí kí n wá lọ máa wá wá báyìí. káàró lásán lásán ó má wọrí ara ẹ ẹni tó bá lọ́wọ́ ẹ mo wá àṣà lè ra wa jẹ ẹ wá mọ̀ fọ́ mi ṣe ní sìn mo lè sọ̀rọ̀ oúnjẹ ẹgbẹ́ tó ní kó gbìyàn wá àtàmàlà kó wá fi gbẹ̀gìrì àti ewédú sí. ṣe síkùn kan ìwọ rẹ. ẹ ṣe problem insurance cover oya promise. àyà mi ń já ẹni ẹ̀rù ń bà mí tọkàntọkàn ni pé mi ò gbọ́ rẹ̀ mi kí ló ń bẹ̀rẹ̀ ó mọ̀ kó tó sọ ó nù máa sin gbẹrẹ sí mi ní ara. yẹn kí lójú òòrì rí mà gbà mí lọ́wọ́ ọ̀hún kí lójú òòrì rí kókó mú gbẹ́rẹ́ yẹn kó sin kò bá jẹ sẹsẹ kò bá jẹ sẹfún kò bá jẹ jù bẹ́ẹ̀ lọ kó sin kí wọ́n dẹ̀ bímọ òun ni problem tiẹ̀ báyìí mo mọ̀ pé máa tẹ́ ẹ lọ́rùn tí bàbá ọkọ ẹ bá tó wá pariwo mọ́ ẹ pa gan o ò bímọ ìyẹn máa tẹ́ ẹ lọ́rùn àbí. come to look at something bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní olóore ọkọ ẹ ni tí n bá tún wá lẹ́yìn mo máa ń rí bó ṣe máa ń ṣe sí ẹ bàbá yìí ò lè ní ìwà burúkú kan tó fẹ́ wù lọ́kàn sí ẹ o ìwọ ni kó mọ nǹkan tó ń ṣe o kó lè di ọlọ́mọ láyé o. Eh, tó bá lọ fi nǹkan mí sí mi lára kọ. o lè fi nǹkan kan sí ẹ lára pápátá ẹ̀ máa sin tán wà máa rán ẹ after three days wàá wà òkè padà. oye òkè tàbí mo ó fẹ́ mi lọ ó ti ràn pẹ̀lú wọn ọpẹ wà lọ pápá ó wà ní ṣùgbọ́n ó kò pèsè òun yìí fi sọ yín ojú bẹ́ẹ̀ lọ má máa rí báyìí pé ojú owó rẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi. Ah, kí ni ètò ìyọ̀ngún bàbá? olùwé ti máa ń dún ẹni ní ibi táwa pàdé. ṣe báyìí ọmọ ni straight sí mẹ́ta sí tàn bí ètò sí mẹ́ta sí tàn bí tẹ́ ẹ bá ti wá sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà wa mú kínní àwọn máa fi rábà. mi ò lè ṣe o. tẹ ẹ bá kọ tẹlẹ ẹ ṣe a ṣe kò ṣùgbọ́n. mi ò ní jẹ́ bí ìtẹ́jà ti bẹ̀rẹ̀ ní bímọ ẹ jẹ́ rẹ̀ ṣe. ìlú ṣe àìtọ́ mi. ẹ ti gbàgbé olórí kan tó kàn ó ní fílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ ó wà bẹ̀rẹ̀ kó máa lọ́wọ́ àjò tí ẹ̀kọ́ ló máa ilé ilé tó wà nínú ilé ìdáná tó bá yẹ dáná ẹ wà bí ọ̀ràn lọ torí mi àti ilé kan náà níbí alẹ́ ti ti ṣe gbogbo ètò pẹ̀lú mọ́ni kí àṣẹ ní gbogbo mọ́tà fẹ́ ṣe. ara ló dà ẹ kò yí bẹ́ẹ̀ máa bọ́ gbogbo ìtàn kémi kọ̀ fẹ́ láyè sí inú yẹn sí bíbí oyè sí sí bíbí mẹ́ta níbí mẹ́ta níbí ìwà fọwọ́ rà pọ̀ kí fọwọ́ rà pọ̀ báyìí. mo kọjá ẹ̀mí o nílùú nílùú àwọn ọmọ tẹ̀ náà ń gbéra yín bá nílé ìwòsàn náà ṣínú gẹ̀ẹ́dá ń gojú bọ̀ kó lè dáa náà ni. wá mi ò kú mo fi ṣe é. ajá àjọpọ̀ ìmọ̀ ohun ara ló ń gbé ní lẹ́ẹ̀kẹ́ ọlọ́gbọ́n ẹni àbámu àṣẹ àṣẹ tó ń ra ìmọ̀ ohun ara ló ń gbé ní lẹ́ẹ̀kẹ́ ọmọ ẹni àbámu àṣẹ àṣẹ tó ń ra ìmọ̀ ohun ara ló ń gbé ní lẹ́ẹ̀kẹ́ àbámọ̀ àmọ̀ṣe àṣetán kò dáa. ìwọ̀n wàrà ló ń gbé ní iléèké ọgbọ́n ẹni. kí ló ń gbé ní iléèké ah, ọgbọ́n ẹni. ìwọ̀n wàrà ló ń gbé ní iléèké ọgbọ́n ẹni. jẹ́tọ̀ ìwọ wà. Ah, ah. ṣé ibi ló ti ń ṣiṣẹ́ gardena ni. rárá o mo wá dìlíbà àwọn iṣẹ́ kan fún akọ́sítọ́mà mi. àwa dìlíbà àwọn iṣẹ́ ṣàwọn àfi mọ́tò yọ̀rọ̀ ẹ̀ lépo tọ́lọ́ mo ṣe é sì ní mọ́tò mi. express jẹ́tọ́ kí ló ṣe ẹ lọ́wọ́ sọ́ni kò ra chat card sínú ẹ̀ ní. wọ́n lò lo fóònù méjì. ẹ wá yé gbogbo wa àjọ tẹ́ ẹ gbà lọ́wọ́ èèyàn ń tẹ̀ fíra rèé àkọ́kọ́ náà bàbá rẹ ń kọ́. bàbá mi wà àti pé nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ mi láìpẹ́ ṣé mọ̀ pé àdúgbò la wà táwọn èèyàn bá ń kọjá lọ tó ń tán rí ní sẹ́wọ̀n pé ìrìn embarrass mi ni owó ní owó àjọ tá a gbà ẹ wò èmi ń ṣiṣẹ́ tèmi kò ní fura mọ́tò tèmi òkú ọ̀run o ikú lábẹ́ ọmọ gbogbo wọn tẹ́ ẹ palẹ́kún wọn lè mọ̀ ẹ payọ̀ lẹ́kún náà wá àjọ wá sí bàbá rẹ ẹgbẹ́ owó onírú ẹgbẹ́ owó oníyọ̀ ẹ papọ̀ wò lọ́la lẹ́sọ̀sì jẹ́tọ́ ah, àbójú mi tọ̀ mí jẹ́ ni jẹ́tọ́. èmi náà bẹ́ẹ̀ bàbá lábẹ́bí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi mo níṣẹ́ tèmi tí mo ń ṣe lọ́wọ́ àti pé àtìgbà tí ọ̀rọ̀ àjọ ti ṣẹlẹ̀ tí bàbá mi ti lọ bàbá ẹ̀ bóyá ọkú ni o bóyá ọrùn ni èmi gan èmi àtàntí mi gan àwọn ibi tí bàbá wà báyìí so ẹ̀sùn wọn máa ń bá láti mi pé bóyá pé bàbá gbowó àjọ wọn la fi ra mọ́tò mo kọ́ lè mi fura mọ́tò. ẹ ẹ wá tí wọn bẹ̀rẹ̀ nílá yín mọ́. ẹ jẹ́ ìpín lẹ́sọ̀sì. ibo lẹ wá lọ báyìí. ṣé àwa. bẹ́ẹ̀ ni àwa. Ah, kí á ti kalà wá ṣe gbogbo ilé inú ẹ́sítéètì àwọn làwà fi rẹ́ǹtì gbogbo department olórí burúkú kan níbẹ̀ ó jẹ́ mi lówó lé oṣù mẹ́fà kò rówó lé sọmọ ó jẹ́ mi bímọ lọ́dọọdún wọ́n kó mọ jáde ọ̀dọ́dá o bó o ṣe rówó lé sọmọ kó o nù department ìgbẹ́lẹ̀ mi wọlé yẹ tán yẹ tán. <laughs> ọwọ́ ẹ̀ ti sọ kí wọ́n ní mọ́tò kọ́kọ́ wọlé náà. yà nù díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ ẹ lè rọ́ọ̀sì wọlé láéláé àbúkọ àwọn náà wẹ́rẹ́wẹ́rẹ́ ni hmm, wẹ́rẹ́wẹ́rẹ́ ah gate olúwa mi o olúwa mi o ẹ̀ tí wàá yóò bá ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ kí ló ń ṣe ibo ló ń tó ń tẹ̀lé àlejò bọ̀ nínú ilé ọ̀gá mi tí òye pọ̀ ju tó yẹ yín lọ ṣé rí obìnrin àtọ̀tọ̀tọ̀tọ̀ ń gbọ́n sí ìdíyàn láwọn fi tọ́síìsì yín wípé àwọn ni àlejò yín tẹ́lifáṣẹ́ wo ẹ̀ fura ni o nígbà tá à ń bọ̀ ṣé mo ní wọn máa gbèsè lẹ́yọ̀kọ̀ kan lẹ́yọ̀kọ̀ kan tí n bá yẹ mo fẹ́ kan pa yín ni àwọn nìkan wọ́n ní pé ẹ wọlé o àti gbọ̀gà ẹ wojú mi dáadáa ẹ jẹ́ wọn pa yín náà kẹ́tọ́ wo tí ń sìn ah, ẹ̀yẹ kúná kẹ́tọ́ wo tí ó ṣẹlẹ̀. ó yà o ah, wọ́n sọ fún mi náà nígbà tí mo ti débi tó ti sọ pé gbogbo nǹkan tí mo kó wá látẹ̀kọ́ pé kí n máa máa tirẹ́nì nìyí pé mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ́ nídìí tírẹ́nìdì dáadáa mo dẹ̀ nídìí láti tírẹ́nìdì yìí dáadáa torí àwọn ará ẹ̀kọ́ àgbọ̀ tírẹ́nìdì dáadáa nígbà tí àlejò ń wá mi tó wá mú bọ̀ gọ̀lọ̀gọ̀lọ̀gọ̀lọ̀ sínú ilé tó bá jẹ́ kó fẹ́ pa mí ni ṣé o mọ̀ pé bó ṣe wà á ti pa mí tọkùn tó mọ̀. lórí o lọpọlọ kankan gbogbo ọpọlọ tó yẹ kó o dé báyìí o lè ti kóró gbọ̀n sí i ọ̀hún ọ̀gá mi ò ẹ sí ìbàjẹ́ ṣé é ní mi ṣéwù gẹ̀tìmá. ṣéwù gẹ̀tìmá ni torí ṣéwù ọ̀gá ńlá ṣéwù fújì òun ò lè wù àbí wọ́n ṣe wù wáyé ṣéwù gẹ̀tìmá ètò máa jẹ náà láàrin àwọn aládàáradà bíi tiẹ̀ pẹ̀lú bó ti lọ jẹ ṣéwù ọlọ́run o ṣe kìí sọrí ìwé pé security ni wọ ni torí pé àwọn olórí orílẹ̀-èdè kan tó kú lọ́jọ́ kìíní àná tó ní àwọn obìnrin wọ́n wọlé ọ̀lọ́ ó wá jẹ kìíní kan ó wá kú tó wẹ́ pé ó ní security tó dáa dáadáa tó gbọ́n nínú tó gbọ́n lẹ́yìn ni ṣé ó máa kú ṣé ó máa kú ó ti wáyé mi mi ò fẹ́ fojú mi rí ẹ máa lọ torí tí dùbà bíbí báyìí máa sọ fún ọmọ mi pé kó sáàkì. bí ọ̀rọ̀ ayé ẹ̀ bu èmi dáadáa lẹ́mí bẹ̀rẹ̀ pé kí n lálejò. ẹ kò ń ṣe pé ó jálejò àmọ́ ṣe orí bó ṣe ń wò wọ́n ẹ àwọn tó ti rí tó ti kú tó ti kú tó ti kú àwọn olórí orílẹ̀-èdè yìí ìlú obìnrin ló pa wọn àkùn wá ṣe irú ìbọ̀. wọ́n ti lè bínú jù. ẹjọ́ lọ ah! ẹjọ́ lọ. kí ni náà ni dynamic ni wàá lò fún ẹ. <laughs> ààyè yìí o ó fẹ́ tẹ̀lé ẹ̀wòrán ẹ̀rà tó bá ti yan ń pé ṣúgà ó ń wa ọwọ́ sí yàn èwo dákun tilẹ̀ dákun tilẹ̀ aláyẹ̀ ṣe ẹ ti sọ fún wèrè aláṣọ tí ilé kó lọ sọ́jà kí iṣẹ́ yẹn kó wá lè ṣe é ṣe gbogbo aṣọ tẹ wọ ẹ bọ pátápátá tẹ́ fẹ́ yanyanyan ẹ wá sùn sórí bẹ́ẹ̀dì báyìí ṣe oríṣà mi ẹ bá ti fẹ́ ìyẹn ló máa wá jẹ́ kí ráyè máa ṣe kọ́ máa sẹ́mi kò lọ kọ́ máa sẹ́mi kò lọ kí n sí gbogbo gbẹ́rẹ́ yẹn yí ká gbogbo eréríà kí gbogbo kẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ dà. ẹ bójú kòtò ẹ bọ́ gbogbo aṣọ kẹ́kẹ́. if you dare it tí o bá bọ́ anything bẹ́ẹ̀ yẹn fine kí mo sọ fún yín ọ̀gá kí mo sọ fún yín bàbá Okay, you ló ṣe mú ránṣẹ́ ni. ẹ eh, aláṣẹ tẹ ẹran mi náà rè kú jíṣẹ́ I picked you from the gutter I fed you I sheltered you so nǹkan tó lọ́kùnrin ẹ fẹ́ fi sọ fún mi me, nǹkan tẹ́ ẹ ṣe lẹ́yìn mi lélẹ́yìn. It is not what you think. It is not what you think. No, really. Anyway, màá kọ́kọ́ lé e you lọ́nà. No, kí fi àbò báàdì all your bags and packages and stinking things to bá kó wọn lulẹ̀. ọ̀gá sà wọn kò lẹ́rù kankan tí wọ́n kó wá bíbá yìí o aṣọ lórí burúkú kan yẹ́lò tí wọ́n wà ń jó ní gan ti gbó àfihàn lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni tọ́wọ́ lé sí lórí àǹkárá wọn lásì ẹrù kankan bẹ́ẹ̀ ni kankan ẹrù tán kó wá bí wọ́n ò gbòdìdì lé ìdánwò. plb ni. ẹ ẹ ẹ ẹ ybn ni wọn. now get out of my house. èṣù ni. Will you stand up? Ah! Okay, tí máa bá tún extra five seconds inú you are fired. ẹjọ náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo ọ̀rọ̀ rẹ̀ ó ẹ́ kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà tí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ́ ṣe jù láyé ni yóò padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ni nǹkan dùn mọ́ bóun wà ẹkún dùn ojoojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba káìrò. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ni láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba káìrò. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdò tá a bá dẹ̀ tún wá jorí ìmàdò àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣe bí ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo bírèlẹ̀ dáńfẹ́ ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà.